man came to see. Arẹwà ọkùnrin. Ìkúnjọ gẹ̀dẹ̀ ohun èdè. Ọ̀rẹ́. Báwo dẹ̀ ni? Ó ń pè ènìyàn láàbìkún ẹ̀rọ. Ọ̀rẹ́ mi fẹ́ gist yẹn. Oh my God! Tó bá rí ọmọ yẹn, ó ṣe lé lé. Ló wálẹ̀ mo ní ẹ́ obìnrin lélẹ́yìí àbí ó jábọ́ látòdì ọ̀run and bó ṣe mọ̀ mí tẹ́lẹ̀ pé àmì bàṣà kìlà stubborn shooter mi ò kí bá a tì mi mọ̀ kọ́kọ́ tó wà nù mí ló wà nù ọmọ yẹn tí màá súnmọ́ lásán tó ṣàmì ní kìsìn yẹn gbólógàn ọmọ mi gan mi o èmi gan kóbó ni kóbá kóbá kóbá kóbá kóbá kóbá ọ̀rẹ́ mo <laughs> wish kò wà ń bẹ̀ arẹwà ọkùnrin. sori gbogbo ìta ń sọdún àwọn sori kìíní ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù any care is not taken wàá kọ̀ ṣe rẹ̀ léṣe ni ẹ dúró náà ṣé wọ́n ní kó má lè mójú kúrò ni àbọ̀ ó àfiṣe ni fún ẹ obìnrin dúdú lẹ́pa àfi wáì wáì wáì wáì kí ló dé ẹ good yeah you're good looking tó bá good looking lọ́sọ̀ ní gbogbo nǹkan tó bá wà tó bá ti tó bá ti ní kinní lábẹ́ títí ẹni kó ṣáà máa kó ṣáà máa rí nǹkan bọ̀ kó kó máa ṣe bó ṣe wọ̀n ẹ́. àbí ẹ eh, try to be a responsible man. jọ má bínú àwọn kan ò ní responsible man máa ní tó máa fi mọ̀ pé this man is a responsible man. thank you. ṣòro bí mi ṣe máa ń gbọ́ tí bàbá mi ṣe máa ń sọ fún mi ní gbogbo ìgbà tó máa ń tẹmọ mi létí. a responsible man kò ní ever sunta tó bá wọn wá ní any reason láti sunta it has to be a very good reason tí yóò bá ti wá ní lọlé á mú fóònù á pe ìyàwó ẹ̀ á ṣàlàyé fún un báyìí báyìí ló ṣẹlẹ̀ mi ò nílé wálé a responsible man ò ní ever délé kó sọ fún ìyàwó ẹ pé òun ti jẹun láti ta pé òun lè jẹ tó sè a man kò ní ever sọ fún ìyàwó òun pé ó rẹ òun òun ò lè ṣe ojúṣe òun tó ń bá yá kò sí nǹkan tí ìyàwó ẹ máa béèrè lọ́wọ́ ẹ tí ó máa lóun ní lè ṣe please. oh baba you are making a big mistake you know okay for instance now ṣé ìyàwó tí wàá bá ẹ lọ́jọ́ kan rí complain fún ẹ pé mi ì ṣe nǹkan tó yẹ kí n ṣe ni tí mo bá fẹ́ jáde lé láàárọ̀ màá pẹ̀kẹ́ màá kíṣẹ́ tí mo bá wọlé lálẹ́ ó pọ́sibú kó ti máa sùn fúnra lára mi màá lọ sí kitchen màá gbé oúnjẹ tí mo bá tún padà sí bẹ́ẹ̀ tó bá ń sùn lọ́wọ́ màá jí pẹ́pẹ́pẹ́pẹ́ baby we got to do that thing so tell me èwo ni mi ṣe inú ẹ. Um, síbẹ̀síbẹ̀ náà ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù and if care is not taken wá. Well, má lọ kó àrùn tí ò jẹ́ kókó o kó má lọ kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni nínú ilé o torí tí nǹkan bá ṣe ẹ́ ń sìn anything tó bá ṣe ẹ́ kán tó pe anybody wọ́n máa pè mí tí nǹkan bá ti kàn ẹ́ ó máa kàn mí so to avoid that abeg stop all this thing wey you dey do. you need to be very careful. bọ́bọ́ ó dàbẹ̀ ni pé o lè help situation mi. àgọ́ yìí. báwo lè help ọ táwọn náà ń tún lọ bá báyìí ọmọlúwàbí ọmọdé ọmọdé. bá béèrè lọ́wọ́ èmi níwọ̀nba bí ọpọlọ mi ṣe tó àti ìgbà tí mo ti dáyé nítorí àwọn òrírí tí mo ti rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ máa ní ohun tó fẹ́ ṣe kó má ṣe o ò lè kú àwọn ọ̀rẹ́ wọn a máa bẹ́ẹ̀ máa gbélé ọkọ o ò lè gbà wọ́n lálejò ọjọ́ kan not to talk pé bóyá o fẹ́ gbà wọ́n lálejò ọjọ́ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ayé kì í ṣerú ẹ̀ kò tọ́ ojú àwọn tó ti ṣe é rí ti já you you cannot do it it is wrong mi ò dẹ̀ ní rí yànnà lẹ̀ kí ni kọ́mọ tí mo bí kí ni kò gbàgbó lọ. but mom seriously mi ò sọ pé àwọn ọ̀rọ̀ tẹ̀yìn sọ pé kò kò make sense wọ́n make sense fine accepted but what exactly is your fear why don't you want my friends come and stay with me it's just for the weekend it's not as if they are moving in permanently sórí ọmọdé ni ẹ́ o ò láyà akẹ́bọ̀jẹ́ tí ọmọdé bá ti ń gégi nínú igbó àwa àgbàlagbà báyìí la máa mọ̀ mi tó máa gé sí sórí àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń bọ̀ lé ẹ̀yìn mm-hmm. àwọn nígi tí wọ́n ń gé ibi tó máa wó sí yẹn èmi gẹ́gẹ́ bí àgbàlagbà èmi ti mọ̀ kó má wàá di wípé kí ni mo ṣèyí fún kó má wàá di wípé a wá di àbámọ̀ ni mo ṣe wò wípé a bẹ́tà kó o sọ fún wọn wípé kí wọ́n dúró síbi tí wọ́n wà or better still there's an hotel close to your house. nígbà tá a ṣàṣe nǹkan ṣèbí bẹ́ẹ̀ náà lálẹ́ ìjà àwọn àlejò wa sí kò dé wọn very reasonable bó jẹ́ yàrá kankan fún wọn sí you can afford it bó jẹ́ kókó wọn sí yàrá kan put them there ṣóúnjẹ ńlẹ́kùn lọ gbé fún wọn tó bá fẹ́ bẹ́ẹ̀ ṣeré fine tọkọ bá dẹ̀ ti ń dé báyìí tó bá ti sọ pé ẹkú lé káwọn máa sọ pé a ti ń lọ ni o èyí tí mo sọ yìí ọ̀rọ̀ abiyamọ ni o òtítọ́ ọ̀rọ̀ dẹ̀ ní pàápàá. you can okay okay mom mo ti gbọ́ yín but seriously mo understand your context. i'm not disputing all that you said ṣe but mom come to think of it jet age la wà yìí. jet age yẹn. Yeah? Only ní problem àwọn tẹjọ fẹ́ wà nílé they are like you bóyá wọ́n fà ìjọ ẹ lọ bóyá wọn ò dá tó ẹ but however bó bá ṣe máa jẹ́ ọkùnrin lọ́kọ ẹ obìnrin ni wọ́n a lot of things ló ń you trust them ọkàn trust ṣiṣẹ́ ìwọ ọmọ bínú wọn ṣe rí ni. no no no no no mm. i'm gonna do everything that you just said. in the history of your husband is not blind. mo ti gbọ́ yín ṣe ti gbọ́ no problem ìyẹn ẹjọ́ um, property mi call. Cause mo fi òpè be ṣe ń bọ̀ nsàlẹ̀ yẹn máa bá mi gbé dání báyìí kémi dẹ̀ máa lọ. má bínú ọ̀rọ̀ yẹn ni mo ń ro bí mo ṣe fẹ́ ṣe àgbékalẹ̀ fún ẹ ó wà lókè. because mo ti receive call and I need to go. owó ńkọ́. mom. yes. mo ṣe transfer owó sàkáǹtì yìí náà. owó ọjà ni owó tèmi tèmi lọ gbé ni mò ń bẹ̀ sọ. seriously for real are you for real. Oh, fún mi lọ́wọ́ tí mo lọ bẹ́ẹ̀ fi kọjá mom owó ọjà ló transfer sí mi òfin mi lówó mọ́mí ẹ lọ bá mi kọjá. ok ok no problem no problem ẹ lọ bá mi gbé property mi wá màá ṣe transfer fún yín sí. ẹ jẹ́ ló bẹ́ẹ̀ gbé wá àmọ́ ṣá mo yọ ẹyọ kan bẹ́ẹ̀ ó nice bàjẹ́ ìgbà tí mo size ẹ̀ ọ̀ mo kàn wò pé ó dàbí pé mi gangan ni mo bí fún un ó fine ó fit ah nice one ó fine jù. jẹ́ ló bẹ́ẹ̀ gbé wá. mo máa yọ ní owó tí ẹ lọ́ọ́ gbé wá. Ah, ah, bẹ́ẹ̀ àjọpọ̀ láìpẹ́ ní tó bá dé ní ló ṣe. tiẹ̀ pẹ̀lú iṣẹ́ tọkọ mi ò sọ fún mi kó tó báyìí báwo ló ṣe tó jọ̀wọ́ jókòó jàre bò wọ́n dì sí èmi jàre mo ti mí mo ti mí ìdòwò kan tó ń ṣe pé ó yá jókòó jókòó jókòó. kí ni well anyway gist ló fẹ́ gbọ́ ìyẹn máa gist ẹ̀. ṣé wọ́n ti Cynthia. of course mo rántí Cynthia now good ṣé o ti gbọ́ bí tí boyfriend ti fọwọ́ rẹ̀ gbé girlfriend ẹ̀ fún ọkùnrin rí. boyfriend fọwọ́ rẹ̀ like kò yé mi. ṣẹ́gun boyfriend cynthia ó fi ọwọ́ rẹ̀ báyìí ó fi gbé cynthia báyìí ó gbé lọ fọkùnrin. ok mo ń gbọ́ kí ló wá ṣẹlẹ̀. kí ni ó dẹ́ sẹ́ àkọ́ tó ṣé kí n má sọ̀rọ̀ mọ́. ó yá máa sọ máa sọ máa sọ mo ń gbọ́ kí ló gbé cynthia fọkùnrin fún. ni orí cynthia bá ti débi re. okay ni boyfriend tó gbé lọ fún or should I say the man tí wọ́n gbé lọ fún bá fún ní five million naira. wow ìwọ náà ṣe wow. yeah that's a lot of money. kí ni wọ́n fún ní five million fún. Eh. títí àbá dìde ó ó ponú díẹ̀ bákan bákan báyìí ló bá tún gbé five million naira ẹ̀ ló bá tún lọ gbé fún boyfriend ẹ̀ pé ọkọ mi owó tí mo pa rèé o. lọ́kọ́ bá gbé five million naira ló bá sá lọ ló bá gbọ̀nà Amẹ́ríkà lọ kọ́ọ̀lù gan kò gbé kọ́ọ̀lù ẹ̀ mọ́dé ni jọ má bínú kí lè tọmọ síntà yẹn kí lè tó gọ̀ bẹ́ẹ̀ yẹn náà. tó bá ti débi bí fún ara ẹ̀. wọlé wá síbò i don't understand now kí ló ń sọ. Ah, wa ṣé o rò pé mo wá ṣeré ń bí ni kí n tó wáyé báyìí gbogbo wa ti di ẹrù wa náà gbogbo wa là ń bọ̀ nílé ẹ̀ kó máa ṣe pé mo wá kéèyàn kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ ò lè rí mi ń bí tomorrow as a matter of fact ọ̀la everybody la gbogbo wa pátápátá la jọ máa kó ẹrù wa wọnú ilé yìí à ń bọ̀ wá bẹ́ẹ̀ sọ ní dé one month dẹ̀ la máa lò. Eh, gbogbo ẹ̀yin mélòó no one month kéré ẹ̀ ṣe ló one year àbí ten years bóyá kí akókó relocate gbogbo yín kẹ́ kó gbogbo ẹrù yín kẹ́ ara máa gbé bí kí ló dé fine ó bá mi sọ̀rọ̀ lórí fóònù lánàá ó ní yẹ àwọn fẹ́ wá àwọn fẹ́ wá bá mi ṣe weekend and all that mo dẹ̀ ní pé yeah it's actually a good idea mi ò tiẹ̀ feel pé bóyá ó serious but tẹ bá tẹ ìwà pé wá bá mi ṣeré tẹ bá lo ọ̀sẹ̀ kan òkè torí pé mo ti mí ìsín kájọ jáde ká gist ká catch up pẹ̀lú kíní ìyẹn wá níbi kí wá lóṣù kan babes calm down. one day ló wà ní àlò jẹ́ kí n sọ fún ẹ a máa lo one week two weeks three weeks ó lè má wá pé one month o in fact gbogbo alamajọ wá gbà papọ̀ bí wọ́n tó wá dẹ̀ ti dẹ̀ yín ló lè lé wa tó bá wù ú. ẹ ẹ lè lójú ọ̀sẹ̀ kan lọ tó ti gbọ́ this is my matrimonial home yes so ẹ lè wá máa bá mi gbé one week fine àjọṣeré àjáde after one week ẹ máa lọ tẹ́tí gbọ́. ẹ pẹ̀lẹ́ o madam matrimonial o sọ fún mi pé ti di bẹ́ẹ̀. ya gbogbo gbogbo gbogbo èyí tẹ̀ ń sọ yẹn gbogbo èyí mélòó gbogbo gbogbo. bíbí sílẹ̀ ìtàlẹ̀ ìjẹ́ kó kébé. má gbọ́ èlé ń dáná fún ẹ o náà lọ́ọ́ máa bí kò bẹ́yà lè jù kan ní ẹ tí ò ní wà wọ́n kíkì kó wá. ọ̀rẹ́ wa ọkùnrin. iṣẹ́ tó ń ṣe ti wọ́n wá bàtà lóko níṣẹ́ là ń dọwọ́ bò But now your yam he is ready. Ó ní nǹkan kò ṣì bí wá. I hope you know what you are up to. Alright. Why are you doing that? one more. One more. Eat up now. Of course I'll eat. Um, hmm, um, baby, What's your shame? Shame me. mi? Yeah. Um, Show what's wá sílé lẹ́nu? ó dẹ̀ sọ fún mi pé òun àti àwọn ọ̀rẹ́ wa tó kù pé àwọn fẹ́ wá bá wa spend weekend I don't know maybe because of the excitement or something mo kàn sọ fún wọn pé no problem that they should come later mi ẹ̀ ṣe wàá rìn òun pé mi ò mọ̀ tiẹ̀ sick opinion about it. ó ti sọ fún mi pé kàn máa bọ̀ wá. I'm sorry as a matter of fact ọ̀làgùn um, ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa dé. ọkọ mi ó ṣe gan. bí wáyé náà. ó ṣe ọkọ mi ó ṣe gan. I said I'm sorry. ẹni tí wọ́n rò pé wọ́n fẹ́ sùn. ṣùtú wọn bí I said I'm sorry. Baby tó ní kí wọ́n bá ẹ fà tí wọ́n bá fà tán ọ̀rẹ́ ò gbọ́dọ̀ ké torí wọ́n ló pa alábẹ̀ wá alábẹ̀ wá ẹlẹ́wà ọkùnrin. Is a fine man, can't you see? arẹwà ọkùnrin ìkúnjọ gẹdẹ ohun rèdí. You're not sleeping. Yeah, I'm not sleeping. Why? Please, can you sit up? We need to talk. Seriously, baby, I can't sleep because I know you're not happy. I know you're not happy with me. It was not as if it was intentional. Fine, mo mọ̀ pé yẹ kí n sọ fún ẹ kí n tó sọ fún àwọn ọ̀rẹ́ mi but dúró náà machine ṣe ń I'm sorry please. That is what ṣe sùn. Mi ò lè sùn náà torí mo mọ̀ ẹ́. Ṣé normally tí nǹkan kan ò bá ṣẹlẹ̀ láàrin wa? Ìwọ kàn máa wá sínú ilé wa lọ sí bedroom wa lọ ṣáwà you won't even do your normal duties to manage you You know you're supposed to sing for me before i sleep and you know i'm supposed to sleep on your chest low low way of the dasun wọn á fi kún un máa sùn. sí bèbè àwọn yorùbá bọ̀ pé tẹ́lẹ̀bí bá ti mẹjọ ẹlẹ́bí kò kí pẹ́ lórí ìkúnlẹ̀ mo ti dárò jẹ́ ayé ṣọ́ Sugar. Yeah, come on back, But now I'm going to Mahajade. And you think you would not hit. Mm-hmm. Arẹwà ọkùnrin. Bíṣu mm-hmm. Bishu eni bata loko níṣẹ́ là ń But now your yam he is ready, ó ní nǹkan kò ṣì I hope you know what you are up to, alright. Ẹni tí wọ́n rò pé wọ́n fẹ́ sùn nínú, ó tún bá pàrọ̀ ó ní kókó rọrùn bídì kì mọ́ mi kì lọ́ọ̀kì rẹ̀ ni. orí ẹ ló kún tó ní kí wọ́n bá ẹ fa tí wọ́n bá fa tán ọ̀rẹ́ ò gbọ́dọ̀ ké ògèlè ẹ bóòlì ògbà fọ ẹ ẹ kó gbádùn. ògèlè kí mo ti fi polúkọ rẹ bóòlì dáadáa ìyá rẹ ṣé òde dùn arẹwà obìnrin. ọmọ ń sọ̀rọ̀ bíi ti kó o ń gbèrè kí èmi gbọ́gà olivia sọ̀sọ̀ kí lọ́ọ́ kájà gbẹmọ́ mi gbẹmọ́ mi gbóyò. kí ló dé ẹ̀yin méjèèjì jà ní ọkọ ni. èyí kò sóhun ká àjọfà. kí wàá lọ ṣẹlẹ̀. ọ̀dẹ ẹ máa mú kí mi o máa mú kí mi o. Mm. àbúrò rẹ kọ́lé ọ̀hún jésù. sọ ma pé tí o bá ti di pé ọmọ kékeré ti ń wa ọmọ inú ẹ ọ̀nà dàtọ̀ ní kan lábùkù sọrí iṣẹ́ tó yẹ kọ́ ọmọ sí ọmọ ni hmm. èmi ni mo sọ fún ọ mánéjà olórin ló yẹ kọ́ ọmọ sí sọrí bọ́sì wa kàn máa ṣe mánéjà olórin kan bẹ́ẹ̀ lù wa dàdàkú àdáni máa kọ tọba gbá mánéjà ìmú báyìí hmm. ìgbà míì gan òun nìkan a máa dá kọrin a máa dá lùlù irú ègbè ìwọ tún ẹ̀pọ̀ ẹ̀kọ́ ní sílé sọmọ ohun ìjẹsà sì fẹ́ràn ọ̀yọ́ tààrà ìjẹsà hmm, èmi ọmọ àtúntà bá sọ. torí hàn lásọ̀ tọ́ ọ̀rọ̀ lẹ́nu. oh god <laughs> cynthia baby oh always on point. àbí oh. omi ò lè oh. para mi. ọ̀gá madam yemi sori sori. yemi yemi. ẹ̀sọ́. so kẹ̀yìn jẹ́ ìdílé ẹ̀ ṣàfẹ́ gbà kí ló dé. kí ló dé ṣé kí ló dé. ọba yẹn yẹn ṣọ́ọ́rì ṣọ́ọ́rì. hello darling. hello how are you. How was work today? Many fun, but also stressful. Oh, Hello, people. Yes. Hello. Hello. Here comes my darling husband by calling my egg. Wow, ẹyin nìyẹn ní Yorùbá Yes, you can say that again. And then baby, but these are my oh. friends. This is Cynthia. Hello. That's um Yemi. But how many talo pe wọn now? um, yeah that's show baby Yeah, yeah, wà Oh, I'm ẹ. o Oh, check me, lọ change. all right then all right. ẹ wo ẹ ṣe bó ṣe wù yín nílé nílé yín o ẹ já ipa. all right nice meeting you. wow i love that. That's ah, my baby ó ah, ní láti sọ fún Well, gbogbo àti mm, rí gbogbo ẹ really good looking guy. really thank you mm. you can say mm. that again. ọkọ. No, bíṣu ẹni bá ta lóko níṣẹ́ là ń dọwọ́ bò ó But now your yam he is ready. Only ní nǹkan kò ṣì bí wá. I hope you know what you are up to. Alright. Ẹni tí wọ́n rò pé wọ́n ń fẹ́ sùn níná.

is a fine man came to see. Arẹwà ọkùnrin. Ìkúnjọ gẹ̀dẹ̀ ohun èdè yìí. Ó ń pè ènìyàn aláàbì fúnra rírẹ́. Ó tún ń pa fúnra mọ́ but now I'm gbóhùn to mọ̀ ọ́n jáde And you think you would oh, know me. Ẹni àpọ̀jù ọkùnrin ọ̀jẹ̀ ni ọba. Wọ́n sọ fún ẹ but òun ní gbọ́. Òun ojú wa lójú mi. for my house my home èmi èmi player fún lára mi ah mo ti yà àkọ́jọ mọ̀ ni o ah ìyàwó mi mo wà fẹ́ di kíní yìí o ah ó wá kó àwọn obìnrin mẹ́ta wọ́n wí kí my house tí mi ò rente ní hóòmù tèmi ah I must do this ah má jẹ wọn ògùn tí mẹ́ta for one week ah má jẹ wọn má jẹ wọn má jẹ wọn hóòmù <laughs> ah ìyàwó mi ò mọ̀ pé bákà ni mi o kò mọ̀ pé bákà ni mi bákà kì í lose ní hóòmù tó bá tiẹ̀ máa lose gan ajẹyọ̀ kan èmi. E wá kó rètè mẹ́ta mẹ́ta for one week ní matrimonial home mi ah <laughs> màá jẹlé ah no no no màá jọ hmm. where am I starting from hmm. ah ojú mi dẹ̀ wọ yẹ́ lóhùn ẹ̀yìn ọ̀hún ilé tó pàdé mi ní step kezi no bad okay okay let me start from her eh, n bá mú ilé ẹ̀ mọ́ that step case the other one the other one eh, eléyẹn náà bad nínú kitchen. Ah, fine bó ṣe rí iná ó fresh nice house nice ride ilé bó ṣe wà well furnished. Oh, gosh. Oh. Mo ṣe bàbá ilé nǹkan mi tí ẹ kí n jí ṣe one is suave, one is tall, composed. Oh, oh boy. it's too cute. But she's small, and suave, and tall. Oh. Ah. Now I can carry one around me. Oh. Mm. I oh, oh, oh, can't even imagine. <sighs> can just imagine. Káre kó tí kí n ti tì mí báyìí káre kó kó mú ara mi kí n fún ṣé kí n bọ̀ fún. Oh. ọ̀pọ̀ ìmọ̀ láti jẹ orí nǹkan bó ti jẹ́ nǹkan má sáré fún ṣe. Ah, ah. <laughs> Baka. no dey lose for home now. So ìyẹn ló wà nínú làákàyè obìnrin mẹ́ta wá ìyàwó ẹ̀ wá ó dẹ̀ ń imagine nínú ọpọlọ ẹ̀ kó máa bá wọn ní nǹkan pọ̀ nínú ilé tí wà àti ìyàwó ẹ̀ jọ ń gbé doesn't make any sense have you lost it ṣé o ti ń yàwó rẹ ni. jọ má bínú o mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀. ń gbọ́. tó bá jẹ́ wípé ìwọ lérò kan ẹ ṣẹlẹ̀ sí kí nìkan tó máa ṣe. ah rọ́bìṣì wo ló ń sọ lẹ́nu èmi ò ṣe jágbàjàgbà nǹkan tí mo mọ̀ pé mi ò ní lè ṣe mi ò tiẹ̀ lè ṣerú ẹ̀ tírú ẹ̀ bá tiẹ̀ máa wá ṣẹlẹ̀ ah má yàgbé wọn lọ sóòtà o. Oh, o kí ló wá ṣe ìyàwó mi tí ò gbé wọn lọ sóòtà o tó gbé wá sílé. good gẹ́gẹ́ bí ọkùnrin tó wá ní làákàyè tó responsible tó ti mọ̀ pé ìyàwó ẹ̀ ó ti ṣe mistake nìyẹn wà á délé wà á pè pé ah nǹkan tó wù níwáyé o wọn ń ṣe irú ẹ o kò yẹ wà á dẹ̀ dùn lówó kó wọn lọ sóòtà simple. good and fine ìkan tí mo fẹ́ lọ ṣe nígbà tí mo lọ lé nìyẹn kọ́ńtà tí mo rà ọmọ yìí ah guy ojú ò lè fò mẹ́rin why don ṣe báyìí ṣe no be now you then ah ah, ah ṣó ti gbàgbé mi. o lè mójú fò so ò ń rò nínú ọpọlọ ẹ pé o máa bá àwọn ọ̀rẹ́ ìyàwó ẹ ní ìkọ̀kọ̀ nílé tí wà tí ìyàwó ẹ jọ ń gbé ok tí ìtò ń bá gbàdúrà bá wà láàrin wọn kan tí ìyàwó ẹ wá kẹ mọ́ bẹ̀ kí ló fẹ́ sọ fún. o ti gọ̀kú gọ̀kú lórúkọ ẹ ṣáà irú àwọn ọmọ ẹ fẹ́ pariwo ni ah, ah èmi gan mi tí ì mú fún wọn kí tó dọ́dọ̀ làwọn ti mú fún mi wọn ah, ah kí ló ń ṣe ẹ̀ náà má wàá ṣe báyìí náà ah guy go and change make we comot for yard make just go where we dey go jọ ká lọ. mi ò lè mi ti wà wẹ̀. where now. na no dey go anywhere in bed. but where now. mo ti wà wẹ̀ sir. Uh, that should be the case. Let me know soon. Wọ́n máa ń lọ náà. Ẹ dákun yín bọ̀ yín bọ̀. Ẹ ní sùúrù yín bọ̀. Ta ló wà mẹ́? ni bàbá alájọ ó kélé. Ah! ó kélé. bàbá bàbá ó kélé. ẹ wọlé. bó ni. dáadáa ni. yóò dáa fún ọ. àwa nù. ìrẹ kújọ mẹ́ta. àwa nù. bó ni sẹ. ẹ ẹ bó ni. ẹ sáájú wa. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. ẹ má bọ̀ báyìí ẹ má bọ̀ ẹ má bọ̀ <laughs> ẹ pẹ̀lẹ́. àjọ rẹ náà mo wá gbà. àjọ mi ẹ ẹ lè rí ẹ lè rí báyìí ẹ dákun kí ni eh, déètì ẹni. o ní nineteen. ẹni nineteen. àdúgbò mm. ah, pàṣẹ ti kọjá eh, ìdajì oṣù. ẹ wo sẹ́rí ẹ mo ṣe wà yìí hmm. one naira ò sí lọ́wọ́ mi kọ́bọ̀ kó tún di kárí oṣù kó lóye tó gbowó ẹyìn ẹ bá ń kó eighteen. àti <laughs> tó ṣẹlẹ̀ ni pé sixteen ló lè rí gbà àti pé mo ṣe ń wọ ẹ̀ náà ó dàbí pé ṣe ọ́n kú fún ọ nítorí bọ́ ṣe máa ń dájọ́ dáadáa sí mi lọ́wọ́ yìí mo rú mi lójú. wọ́n kú fẹ́yìn náà mo rò pé rẹ̀ wọ́n kú fẹ́yìn náà ah. mo ní ẹ bá ń kó ẹni sàn kú fún mi ni. Òkèlè wọn bàjẹ́ ọjọ́ èlé ló dá fún mi tọ́ ẹ gbowó bọ́ọ̀ bá tiẹ̀ wá gbowó gan sọ wá lè rí gbogbo owó ọ̀hún gbà ni. ẹ ẹ lẹ́nu wàrà. yóò kí lẹ́yìn. ọgbà sixteen. o lè ní sixteen ṣé sixteen mo dá sí yín lọ́wọ́ ni mo dá eighteen ẹ̀ ní sixteen ẹ méjì yòókù kìnnìkìnnì ṣe. o ní security ń bá mi sọ owó yìí. security wo. ajá méjì mo ní. ajá méjì. mo fọwọ́ lọ́ka. ẹ tantọ́lọ́ ń jẹun. ẹ mo fọwọ́ lọ́ka àti tantọ́lọ́ ṣé èmi mo kó wọn sí yín lọ́wọ́. ọ̀ sì gba báǹkì lọ. babalájọ kémi gba báńkì lọ kémi gba báńkì sẹ́yìn àti njọ sọ́ngbà tèmi ó dàrú sí i lọ́wọ́. ǹjọba àwọn kọ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀ tẹ́ tẹ́lẹ̀ ọ wà faramọ́ bá kọ́ owó eh, ẹ bẹ́ẹ̀. èmi ò lè faramọ́. oní ìdí ajo. ẹ eh, ṣé ẹ tẹ́yìn gba bẹ́ẹ̀. oní ìdí ajo. ṣé ṣé wọlé fún mi nígbà tí mo fi ń kọ̀wé. báyọ̀ èmi ló tọ́wọ́ ètò ìlera. ọ̀rọ̀ àgbẹ̀ fún mi. ẹ eh, ẹ kí ló kàṣẹ́ mi tàbí wẹ́ẹ̀ fún tẹ́gbẹ́ káàkiri. oní ìdí fún mi ní owó rẹ. Ah. iná ni o. mo lóòkà náà o. sẹ́yìn mi máa ṣe àwọn àgbà wọ́n bá jọ dáadáa. kí ọ̀yọ́ mo ti wá ṣé ń gbà tẹ́mi àti yóò jọ sọ̀rọ̀ àsọ̀rọ̀ ká mọ́. àsọ̀rọ̀ ká mọ́ onímọ̀ fún mi síkẹ́rìtì owó rẹ̀. ẹ ẹ ọ̀ká lẹ́mí ṣe owó mi. ààrẹ ni o lè níyí o lè níyí tójú yín dàbí iná kéde fún ọ o lè níyí. ní sọ̀nà union bank rí torí ilẹ̀ gbàdàgbà bíi lásán gòyì. ṣé tàǹkù kọ́lá ni. ọ̀rẹ́rẹ́ olójú ná. sango kọ́lá. wàlá ojú ọ̀la rẹ̀ bàbá yẹn lọ́jọ́ o. Ah, wèrè nìyí torí ẹ̀ mọ́ bàbá mi ṣé ẹ̀yin alájọ ṣe ṣe ló fẹ́ mọ yín lára nígbà tẹ̀mí ń ṣiṣẹ́ tẹ̀yìn kan mú wèrè ẹ̀ mú wèrè fò ìwé òfò àti báàgì òsì ẹlọ́dọ́ta báàgì ẹ wá fẹ́ yọwọ́ méjì nínú ẹ̀yin pẹ̀lú pọ́ǹkì orí yín ni. ọ̀sẹ̀ tó bá rẹ̀ rán ilé ìwé wọn ló mọ̀ wé kọ ọ̀gá rẹ̀ tó pọ̀ sẹ́nu iṣẹ́ sówó rẹ̀ kọ́lọ̀ jíjọ fi ń dàjọ́ sówó oṣù rẹ̀ tó ọ̀nà. ẹ dákun ẹ má bínú o o ọmọ ìlú wo ni. ọ bí àárẹ̀ kó tó kú. kémi náà bèrè lọ bàbá mi. kò bàbá rẹ̀ ò lákọ̀ọ́lẹ̀ fún ọ ni. pé ọmọ ìlú ṣé ìmọ̀ àti bàbá rẹ̀ jẹ́ sí ìyíṣà ẹran bínú ẹ rí yàn sọ fún yín ni ẹ ya wèrè gan ni olórí burúkú ni o ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu yín o mẹ́mọ́rì kàdí ti ń bẹ lẹ́nu yín o dá o ṣé àṣẹ bẹ́ẹ̀ ṣe wà ẹ kàn ń sojú àánú pẹ́ lè dájọ́ ni wọ́n wá kọ fí sára sọ yín ẹ̀yin fowó tọ́ wá ra sọ èmi gbé omi lẹ́nu. inú mi dùn sọ orí fìlà orí ẹ tó dàbí rúfù lájà láìtì yẹn mo mọ̀ pé ọ̀gbádùn rárá sọ ohun tó dùn kan balance lára rẹ mi ò bọ balance rẹ àbọ̀ mi ò yí ẹ lè balance rẹ o ṣé ń bọ̀ fún mi ní owó ọ sáyẹ̀nsì bí. ṣé ẹ tẹ́ ẹ wọn gbé náà ni ọ̀rọ̀ tẹ fẹ́ gbà yọ nù. ẹlẹ́rìí rẹ̀ dà sọ láìdí kàdí lọ́wọ́ mi. èmi láìdí kàdí. ǹjẹ́ ń kọ́ bọ̀. ẹ jẹ́ mi kọ́ bọ̀ ní owó méjì owó etí. ó bá bóyá nǹkan ọ̀fẹ́ rí owó ń gbà nísìnyí bóyá ọba lọ pe ọba rẹ tó kú wa kó wa sáìn fún ọ olórí burúkú nìyí. alọ ìyá rẹ díẹ̀. olórí burúkú nìyí. nígbà mo ti rí àpò orí ẹ bíi sílẹ̀ lájà láì sí mo ní mọ̀ kí ara rẹ̀ ẹ dúró sẹ́yìn yín sọ̀rọ̀ sànú sẹ́mi yín bọ́ kówó jọ ń bọ́ kówó jáde ìjọ yìí eh. lórí ibú rẹ̀ ọ̀ ṣe dáwọ́ sọ bàbá rẹ̀ kó tó kú. Mm-hmm. arẹwà ọkùnrin mm-hmm. bíṣu ẹni bàtà lóko níṣẹ́ là ń dọwọ́ bò jẹ́. But now your yam, he is ready onìkan kò ṣì bí wá. I hope you know what you are up to. Alright. Ẹni tí wọ́n rò pé wọ́n ń fẹ́ sùn níná. Ó tún fẹ́ pàrà onìkan gbòòrò wá. Orí ẹ ló kún tó ní kí wọ́n bá ẹ fà tí wọ́n bá fà tán ọ̀rẹ́ ò gbọ́dọ̀ ké torí wọ́n ló pa lábẹ́ wá alábẹ́ wá arẹwà ọkùnrin. Is a fine man, can't you see? Arẹwà ọkùnrin ìkúnjọ̀gẹ̀dẹ̀ ó ń redí. ó ń pè ènìyàn aláàbì fúnra irẹ́ ó tún ń pa fúnra mọ́ bọ́dá wọn gbóhùn tó mọ̀ ọ́ jáde ooo. And you think you would not heed ẹni àgbójú òkúnlẹ̀ ọ̀jẹ̀ ni ọba. ọkọ ẹ ti sùn ni. oorun kẹ oorun kùn mí mo wá ní kí wàá wò kàn tán ṣe lọ́wọ́ níbi tíìmù yẹn kò yẹ yín. ọ̀rẹ́ mi kan. òun náà ti sùn tiẹ̀ ó ti ń sùn. okay. ẹ rí pé fún mi wá interesting. gidi gan gidi gan. àbí ṣe ní ìlú mi. ah omi ẹ wo mú wa ókè o Ọlọ́run. Mm, ẹ ṣọ okay. Um, uncle ẹjọ èsì yẹn kò tún sùn tọ́lá ṣẹlẹ̀ bá mi me wíìzẹ̀. èsì. ó mú mi. ṣé kò wà hàn ni. ẹ bọ ẹjọ bá mi increase èsì yẹn ó mú mi. ooru èsì wà hàn ni. ẹ bọ kò tún sùn tọ́lá mọ́ bí akẹ́ bá mi increase ẹ. ta lóko níṣẹ́ là ń lọ́wọ́ bó jẹ́. àǹkọ́ ẹ̀mọ́ ti bẹ̀rẹ̀ mọ́ yẹn. tí ì ká ẹ wò ẹ wò ẹ máa lọ sùn báyìí ṣe yín ah, ah. mo ṣe wà lásán ṣé ẹ̀rí ọ̀rìn tó ń ṣe. like. ṣé ẹ̀rí ọ̀rìn. orí ẹ hmm? ló kún tó ní kí wọ́n bá ẹ fa tí wọ́n bá fa tán ọ̀rẹ́ ò gbọ́dọ̀ ké <laughs> torí wọ́n ló pa lábẹ́ wá oh. alábẹ́ wá ọ̀rẹ́ wà ó dùn is a fine man can't you see. Arẹwà ọkùnrin. Ìkúnjọ gẹ̀dẹ̀ òun retí. Ó ń pè ènìyàn láàbì fúnra rírẹ́. Ó tún ń pa fúnra mọ́ but now I'm gbóhùn to mọ̀ ọ́n jáde oh. And you think you would not hit? Ẹni àgbójú òkúnlẹ̀ ọ̀ṣẹ́ let ọba. Baby. Maybe. sọ fún ẹ but ọ̀ nígbà. Òun ojú wa lójú mi rí oh. ọ̀ọ́. báwí bọ́mọ ẹni ẹgbọ́n. mo sọ lo gent nítan bẹ́ẹ̀ ni. gent bọ̀ kí lè tó lọ toilet wá ń wo mo fẹ́ ṣeré ni tv ni mo lọ wò níta. tv baby. But we also have a TV here too. Oh, Ele, sorry it's ẹni, mo bó ti ẹrù ẹ, kìdí mama máa dàrú mẹ́ Are you sure about that? Uh-uh, baby, ṣe ti ní doubt lé mi lórí ni. Come on, come on sleep. Baby. wọ́n bọ́ ń Interesting. That's my husband for you is the perfect man for me bó ṣe wà yẹn kò kí n fi nǹkan kan pamọ́ fún mi even tó bá ní contract like even office issue tí normally àwọn ọkùnrin máa fi hàn pé kí ló kàn ìyàwó àwọn bẹ̀ ṣe bí káwọn ṣáà ti ṣe normal duties àwọn lé òun kẹ́ ó máa délé ó máa sọ fún mi he will even seek my opinion and he will act based on my advice that's him for you tó bá kúrò nílé láàárọ̀ máa kúrò nílé láàárọ̀ bẹ́ẹ̀ yà bí eight o'clock ó máa débi iṣẹ́ ní nine nine thirty he will call me tell me baby mo ti dọ́fẹ̀sì tó bá kúrò níbi iṣẹ́ nírọ̀lẹ́ kó tó kúrò lọ́fíìsì ó máa pè mí mo ti mọ ìyàgò tó máa wọlé like he doesn't hide anything from me so why won't I trust him I trust him I love him and I know he loves me too so he's just the perfect man for me. well tó bá sọ bẹ́ẹ̀ o. ó dẹ̀ sọ pé nǹkan tó ń sọ ibo ṣe rí nìyẹn. because ọkùnrin tèmi rí tó pè lọ́kọ ẹ̀ yìí pẹ̀lú bó ṣe ní dreadlock lórí tó tó tó rí bẹ́ẹ̀ yẹn o lè sọ fún mi pé kò ń ṣe lára àwọn playboy káàkiri o. babe let me tell you ṣobi ń gbà mí look ó máa ń deceive àwọn èèyàn that's just his look but I am not married to his look I'm married to his person and his personality is very very pleasant like he's so cool he's so calm he's so caring he's so loving like it's every woman's dream seriously. well You ò mọ̀ kó tó more. pé wọ́n understand nǹkan tó rí lára but from what I can see he looks more like a playboy ṣe mọ̀ pé èmi náà bẹ́ẹ̀ mi náà ṣe rí báyìí sọ́dọ̀ mi lè wò mí bí mo ṣe gbé blue hair pẹ̀lú gbogbo nǹkan tí mo kọ́ sára ẹni tí wàá rí pọ̀ mọ́ burúkú lèmi fara mi mm-hmm. but wàá jọ̀ nítorí ọlọ́ mo máa fẹ́ kó try as much as you can kó keep an eye on this guy mi ò ní fẹ́ kó jẹ́ pé wọ́n mọ̀rẹ́ mi máa break and all that you need to really check him very well from time to time. ṣé o bẹ́ẹ̀ What exactly is your fear? Gbogbo nǹkan ni mo máa fi ń ṣe òótọ́ ni mò ń bẹ́ẹ̀ sọ yìí o. Eh, don't worry, I trust my man. Seriously, I trust him. Ti gbọ́ tó bá ti sọ bẹ́ẹ̀ o. Like hundred percent. Ìwọ máa worry, fọkọ mi sílẹ̀. Yes, jọ má bínú. Àǹtí, bọ́ọ̀ yẹn ń Bàbá wo? I mean your boyfriend. Ṣé mi ní boyfriend ni ẹ gbà mí? Boyfriend. But you were telling me about a guy some months or weeks ago. Oh! ṣé ìdí ọtí yẹn ó ti send text message sí mi pé òun ò ṣe wẹ̀ mí dẹ̀ ti ju ọwọ́ ẹ̀ dànù kò sí nǹkan tó kọ̀ mọ́ pẹ̀lú tiẹ̀. he broke your heart. jẹun tó rẹ lọ́wọ́ mo ti fa sẹ́gbẹ́ kan kó tó di pé bẹ́ẹ̀ ó sọ pé kinní kan ò ṣe mọ́ mo ti break out ẹ̀ kó tó di pé òun gan sọ̀rọ̀ lójú ara rẹ̀ rò pé òun smart mo wá smart ẹ̀. oh god of mercy jọ má bínú ta ló máa the heart tó ti bírèkì sí pàlàpàlà torí kò tiẹ̀ wáyé wa mọ́ báyìí. ó fi yín lẹ̀ ṣe bórí tiẹ̀ ti tiẹ̀ débi báyìí jẹ́ kí orin tèmi kó gbé mi débi tèmi. mo mọ̀ ó máa tì yín débẹ̀ tẹ́ bá calm down ewu ni ilé ẹ̀rí wọ́jú èèyàn kan téèyàn kan lè break heart ẹ̀ ah, please o. bẹ́ẹ̀ni married woman jẹ́ kí n máa bá ti tèmi yí báyìí. yes o that's me and i want you to get married seriously if not for ọkọ mi tó ń sọ pé eh, business business business ó mọ̀ pé naturally naturally i'm an events person i would have loved to go into event planning and i can't wait to plan your wedding. ó ṣe gan ikú ọ̀rọ̀ ẹni ó mú ẹ lówó ẹni. tó fi mí lè jẹrìí. ló ṣe ọ́ ọlọ́run ọ̀rí pé ibú máa kì mí lé ni bígbà tí mo di kárọ̀tì abẹ́ ni. Ah, olórí ìbòrógó ṣe gèdè rẹ ló mẹ́ńdó la yára ibi igi kárọ̀tì ni. Ah! ọmọ tí mo rí báyìí àìbí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ ó pa látòkè délẹ̀ tí mo rí mo ní orí ìyá mi o ọlọ́run ló dá ìyí ni àbẹ́ ìbò. ìbọ̀lọ̀ ti rí yé ni. Ah! Eh, àwọn ọmọ tí ọ̀gá kó wa tí ìyàwó ọ̀gá kó wa nílé eh, bí mo ti bẹ̀rẹ̀ sí gbóríṣiríṣi sáńtà kìnnú. wèrè ní sèwèrè rẹ kí ló dé. sáńtà kì í wúlọ mẹ́gbọ́n ìwọ kó ìgbèjẹ kẹrin géètì ni wa ọmọ àbọ̀sẹ̀ mẹ́lẹ̀ onígboro. ọmọ yẹn kí bá ti jí láàárọ̀ kí mùsùlùmí gbé bírífù kéèsì ọ̀gá ni kí bá ti làbí gbé fún ìgbà ọjọ́ kan bẹ kan bẹ láàrin ọmọ ni a kí sọ pọ̀nàgbà yìí mi kì í máa pọ̀rọ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ ló ṣọpọ́n ó pọ́n débi kó bá ọkùnrin ìhùn bẹ́ẹ̀ ìbéè là ṣe dé àtúnyà ṣe débi. ọ̀ bùsùn bá ọ̀ dì mọ́. sọ̀rọ̀ fẹ́ gbá géènì ọ̀rẹ́ ni ọ̀tẹ̀ tì mọ́ mi bíi pé kẹ́ni bíi ọmọ yìí ìjọba orílẹ̀-èdè ti ṣòfin pé ọkùnrin àtọkùnrin kó bá dìrì mọ́ra rẹ̀ sọ̀pọ̀nà yóò gbáyé náà kàn sẹ́ wọn. Eh, ṣé bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ dìmọ̀ yàn ṣé ìwọ lè yàn ó dìmọ̀ ni tó jẹ́ dàbí salisa jẹnẹrétọ̀ ṣé ìwọ jẹ́ èèyàn ni àní kí <laughs> irú bá ṣe rí tó pọ̀n wọn kàn gbígbà tó kàn dọ́gbọ́n tú ah, ọ̀gá ó ti jayé jìnnà ọ̀gá ó ti fún àwọn ọmọ ah, kò bá jẹ tèmi bọ́lẹ̀ rẹ ni ibi ọtí mi mistake rẹ ni ọ̀ṣọ́rí gbogbo kí ọ̀gá ṣe láyé mo fi trust rẹ ni ọ̀gá àṣeṣì náà ọ̀gá ìfọwọ́ kan àwọn. níbo ah, ah. gbogbo ọ̀nà ọ̀gá rè. Ah, lẹ́yìn ìjọ kan tí mo kàn rí ọmọ eh, bọ́lá tó wá láti fgc ìjọ kan báyìí eh, kí ló ọ̀gá ṣe fọmọ náà. ọ̀gá kan mọ̀ fíye ní pọ̀ngbẹ́ wọn ni. ọ̀gá fi pọ̀ngbẹ́ bí yàrá bá sẹ̀ sínú tálùtẹ̀ èèyàn pọ̀ngbẹ́ ọ̀gá wà nú àwọn ẹgbàá náà ni eh, fún mi tó wá láti kẹjà ńkọ́. ìdágìrì débọ̀ ga ni yé nìyẹn wọ́n pè é pé ọmọ kí nǹkan bá dìbò àdìyàn lójijì kọ́ àtúnfi bàṣírá tí mo mọ̀ tó wá látàjẹ́ gúnlẹ̀ tọ́gà ò bàṣírá bàṣírá ó ní <laughs> tó gbé jẹ̀dí wá ń jọ sí. ndùgbò náà sọ̀rọ̀ ọyẹ bàṣírá gbàgbó jẹ̀dí ya ọmọ ìyá ọ̀pẹ yìí máa ń dun ọ̀gá ọ̀gá ni ńgbọ̀ ọ̀gá yá lo ọ̀pẹ yìí tán ọ̀yá ìgbà kí ni ọ̀tún lè ṣe kí ọ̀n pẹ́ǹsì rẹ̀ rẹ̀ kan tó máa lọ. ẹ òun ló wá ṣe sọ́jú fún wọn <laughs> ayé rẹ̀ ò ní da. gbẹgbẹgbẹ ní sọ̀hún ìwọ ọ̀sì wọn èso original mọ́ parisi ni wọn ọ̀gá ti ṣe parisi wọn bàbá rìn lọ́n títí wọn èso ìlera wọn tọ́lá ti ṣe parisi wọn kó èmi ò sánú ọ̀gá àánú ìyàwó wọn nìkan ló ṣe mí. kí ló dé káàánú ìyàwó ọ̀gá ti mi ṣe ọ. Ah, ìyàwó ọ̀gá ó trọ̀sì ọ̀gá bàjẹ́ tó bí pé ọkọ wọn innocenti ni o sainti ni o ipe kan ò ṣe sì náà wọn nímọ̀ pé ọ̀gá <laughs> bí wọ́n bá rí wọn wọn nímọ̀ pé olórí burúkú ọ̀gá ń fọ́ ọmọ. Ah, oníṣekúṣe lọ̀gá eh, eh. Eh, kí n bá ti rí ọ láàárọ̀ làmáyá ti yá ṣàlàyé kù ọ́ ọ̀gá òkò lè yí gbogbo bẹ́ẹ̀ ṣe mi jáde kẹ́mi ọ̀lẹ́ ni sìnà lẹ́mi ṣe o. ọ mo ṣẹ̀ṣẹ̀ gbà pé lóòótọ́ lóòótọ́ ẹni géètì náà fẹ́ ọyẹ́ gbàbọ̀dẹ̀. èmi lè gbàbọ̀dẹ̀. òyà wọ̀nà ọ̀gá máa gbogbo bíríkì mo mi gbé ẹ sọ́ra fún. I'm fine. You okay? Yeah, I'm fine. stop it, stop it. Baby, don't be afraid. Oh, show your love. Oh, oh, I'm. Oh. Can you calm down? Oh. Woman. Oh. Calm down, Joe. Oh. Baby. She move your rainy. Oh, what do you mean? <laughs> Sorry, baby. Oh. I'm ah, just okay, okay, okay. Hold on, hold on, hold on, hold on, hold on, hold on, hold on, I'm just trying to catch my okay. Just listen, let's do some dancing. Show you love, baby, baby, baby. Oh no, baby, don't. Oh no, why are you doing this, baby? I'm. Oh, oh, I said I'm. Oh. But do you know your head? Oh. Do you just know your head? What's wrong with you? I'm calm. Fine. Listen to me, calm. I want to use the doing this. Okay. Ladies. Where? Oh, to, to the ladies. I want to. That's the toilet. I can see it, baby. Stop treating me like I'm drunk. Oh, I'm not. Come on. Ah, oh, I'll tell them. Thank Okay, But, listen, listen, listen. Listen, go away. Listen. Go I mean, when, when you're drinking. Go away. What's I'm wrong just catching fun. Okay, you don't want me to dance, okay, I'll sleep. Okay. Oh. <laughs> okay oh, look at you. <laughs> yeah. nǹkan tó máa rí ẹ sí another one. <laughs> um, another star nǹkan tó máa rí ẹ sí nìyẹn. ọmọ pé mi láì picture láti rẹ lọ. Uh-huh. Eh, ẹ ká sàn ṣe wà ókè. máa pẹ̀ lẹ́tọ̀ máa pẹ̀ lẹ́tọ̀ baby wọ́tọ̀ o oh, èmi ti jáde lọ. how much did you drop. fifty k. i don't want baby, manage here. Show you. Check in it tomorrow. Yeah. Mm. Mm-hmm. Baby. Bye. Give me a cap. All right. Okay, okay. Jọba ẹ̀rọ kan jọba lọ sọ́jà. Wo mi ò rẹ́dì láti jáde lọ síbi kankan léni o torí báyìí ló máa ní ká lọ sínú ọjà ìsọ kinní kan ló fẹ́ dé kinní kan ló fẹ́ yà kinní kan ló yà kinní kan ló fẹ́ rà kinní kan ló rà mi ò rẹ́dì láti rìn léni ó rẹ̀ mí mo fẹ́ sinmi mi jáde o. kí ló dé jọ má bínú kí ló dé tójú oyin lamentation ṣé mo ti ní afẹ́ jáde ni á lọ́ọ̀bì kankan náà. olóhùn ló ti gba fifty k sọ́wọ́ yẹn. ìjọ́ wo la ṣì lọ ṣe shopping sílé kí ló wà nílé ìtaàní ṣe yà mí lẹ́nu ìgbà tó ló gba fifty k o lè tún ní nǹkan míì tó fẹ́ rà lọ́kàn èmi ò dẹ̀ rẹ́dì láti jáde bí ṣe wà ní mi. torí pé ńgbà tá a lọ ṣọ́ọ̀pù yẹn gbogbo owó ọwọ́ mi ni mo fi rajà tán so right now i don't have any cash at hand tó bẹ́ẹ̀ mo fi pé kọ́kọ́ mi fún mi lówó díẹ̀. sorry o ò ra nǹkan kan o ò lówó lọ́wọ́ lọ́ọ́ ṣe fún ẹ fifty thousand naira. Eh. Ah, fifty k owó tí èèyàn mi fi ń bẹ̀rẹ̀ òwò èlé ni fifty thousand naira tó ń sọ ṣé n jẹ́ pé bóyá wà yẹn pò kéwì ni ò ti ìnáwó lọ rárá ó lè fún mi bóyá bíi one fifty two hundred three hundred gbà mí five hundred thousand gan. jọ́n tó yọ lọ má bínú o ṣé má bínú o lọ́nà ó lè fẹ́ jọ bí èbú ṣùgbọ́n mi ìbú ẹ o mi ìdẹ̀ bọ́kọ ẹ o ṣé ọkọ ẹ ọkọ ẹ ọkọ ẹ tó dúró yẹn náà ṣé ó wọ̀t tó àwọn iye tó ń kà kalẹ̀ yìí two hundred one fifty. anyways mi lè sọ iye tí ọkọ mi worth fún ẹ but bó ṣe wà yẹn ó kàn lè wò pé kí n gbà tóun fẹ́ jáde láàárọ̀ ìmúdù ìyàwó mi ò dáa tó bá ń bọ̀ ó lè ra bag bàtà or wristwatch that tó bá máa fi calculate worth ẹ̀ ó lè tó bóyá bíi two thousand three thousand pounds that's like five to six hundred thousand naira. Eh, má bínú ṣé gbogbo owó ọkọ yìí náà ṣé kò ní ká ẹ láyà ìwọ nìkan mo fi nǹkan need helper ẹ ṣe ẹ ṣe no helper mi ìfẹ́ helper thank you. <laughs> oh mi ti gbọ́ jẹ́ ká gbàgbé nípa yẹn jẹ́ ká padà sórí picture tí à ń yà àti guy tó sọ pé ó fẹ́ lù ẹ́. ọ̀rọ̀ oh, kò lè lo mi wọ̀n pé mo ti hard weight but mo lè torí ẹ̀wọ̀ gym because I still need to be a model. Mad. kí ni mo rí tó rí ah! babes jọ torí ọlọ ṣé mo wọ́ọ̀tọ̀ ọkọ rẹ wà yẹn. not really mi ò mi ò wọ́ọ̀tẹ̀ mi ò mi ò size ẹ̀ up mi ò mọ̀ tó wọ́ọ̀tẹ̀. ààyè ah, mi ò ò mọ̀ ah, ọkọ̀ bọ̀bọ̀ yẹn ló wà òun ló gbélé lọ́wọ́ kí ni imagine ọ̀rẹ́ wa lóun fẹ́ ra ṣinṣin kọ́mọ́ ṣinṣin ordinary ṣinṣin ó dẹ̀ fún ní fifty thousand naira láì ṣe sẹ́fà fifty thousand. Hmm? yes. fifty thousand naira. Eh. fún chinchin oṣù ọ̀ oṣù ọ̀ kọ́rọ̀ ọkùnrin gbà mí tó bá ti rúbìnrin wọ́n lè fẹ́ try àti impress àpòkè òun tọ́jú ìyàwó òun òun lówó lọ́wọ́ òun wà capable mo mi ò believe ẹjọ́. excuse me kí ló fẹ́ try láti impress wa fún ìyàwó ẹ wà òkè náà ìyàwó is good looking kò sí nǹkan tó ṣe ìyàwó ẹ so mi ò rí reason fún láti fẹ́ impress wa àti pé kò mọ̀ pé mo wà ní living room ó ti drop owó yẹn sínú yàrá ìgbà tó jáde lórí pé mo wà bẹ́ẹ̀ kò ń ṣe pé ó fẹ́ try láti impress anybody mo kàn wá so bothered fifty fifty thousand. well so kí wọ́n lè tí wọn náà wá emphasize lórí pé fifty k fifty kí ló fẹ́ ṣe sí. no ẹ eh, mo mọ̀ as a matter of fact ìwọ ó kópa jù mí lọ ó tàn jù mí lọ and you are more exposed jù mí lọ bóyá o mọ ọ̀nà tèmi náà lè gbégbá tí mo lè fi rírú ọkùnrin bíi ti at least ó lè máa fún mi bíi fifty thousand bóyá bíi lóṣù mẹ́ta mẹ́ta o. ọ̀rẹ́ ń pa mí lẹ́rìn tó bá wá ọkùnrin tó bá nídìí ọkùnrin tó máa fún ẹ lówó tó máa tọ́jú ẹ bẹ́ẹ̀ máa kúnlẹ̀ kó gbàdúrà. I've been doing that mo ti ń gbàdúrà gbàdúrà. bí o lè wà lọ́kìkọ́ it market tó máa tọ́jú ẹ tó máa fún ní hundred k fún pure water so nǹkan tó ń tọ́ láti fi yé mi sí ni pé kí n mọ́kọ̀ kúrò lọ́dọ̀ ẹ̀. kò sọ̀rọ̀ ọ̀nà àgbàgbé ń tẹ̀ kí ló rọ́ọ̀rì fi ṣe. ṣíṣe. chinchin. Eh? Tani tani ń Bàbá alájọ ni o. Ah! baba. okelekele. ẹ ẹ pẹ̀lẹ́. okelekele. èèyàn lẹ ń ké sí o. ẹ dà fún ọ. ẹ pẹ̀lẹ́. ẹ kàn wọlé bọ. bó o ní sẹ. arúgbó fọlọ. ẹ kú jọmọ ẹ ta ojú ẹ sàn dán. ẹ wo ẹ bẹ àyè bò wá ni ẹ àwọn àgbà náà nọkọ wọn ni ọmọdé tó bá láyé ẹ tí ìgbà téèyàn bá fi ń o ó yẹ kéèyàn fi ní ẹ àsìkò bá dùn. bẹ́ẹ̀ni ọmọ tó bá tẹ fẹrun dúdú ṣiṣẹ́. ẹ yóò yóò fi fọwọ́. yóò fi jẹjẹrẹ bó o ní. ẹ arúgbó fọlọ ẹ bá ẹ̀ eh, zangiliti. Ah. ọ̀rọ̀ òhe ni. kí ló dé ẹ ẹ dákun torí Ọlọ́run ibi tó bá fẹ́ lẹ́mọ̀ sọ́sọ́ ní sọ́hùn. ọ̀dàrú eléyìí nítorí Ọlọ́run. ẹ kí wọn ti yóò sì bẹ̀rẹ̀ lé nínú. one thousand. ah ẹ kí ló ṣe rẹ. nítorí Ọlọ́run ọ̀gá ẹ̀ lálejò lánàá. kí kí ló kan ọ̀gá mi lálejò pẹ̀lú ìbéèrè ẹ wo bí torí Ọlọ́run mm. ẹ má béèrè ẹjọ́ lọ́wọ́ mi ẹ má kì í tẹ́ fẹ́ má kì í ni. ìfẹ́ gbóòtì ìṣẹ̀wọ̀n ni ẹ ẹ tí ẹ mọ nǹkan tó yẹ kẹ́ ẹ mọ sọ tẹsẹ ẹ ẹ ṣe ń jóná bí àwọn irú woro ṣé n tí wọn bí yín nù kẹ́ má kìkínní. ọkọ wọn jẹ gbèsè àjọ tẹ́lẹ̀ nítorí Ọlọ́run. ẹ ìgbà tó ti bẹ̀rẹ̀ lẹ́nu nǹkan ẹyẹ sórí rẹ kínú yín dùn sí ni o. ìwé ìwé ìwé egun ni ẹwẹ ẹwẹ máàkì nǹkan tẹ máàkì ẹ ẹ ní náà nìyẹn. ẹ ẹ dákun ẹ má bínú o mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín tipẹ́tipẹ́ o kí ló dé tó jẹ́ pé láti ijó ìtẹ́ tí wọ́n sí ibàyí láì sàparò láì sọ̀gà ẹ̀ pààrọ̀ aṣọ aṣọ ẹyọ kan ilé sáwọn sáà ní a kí ló dé ṣe bẹ́ẹ̀ ń gbowó. bẹ́ẹ̀ni orí sọ <laughs> sọ́ọ́rì ọmọ tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Eh, kí lè tí wọn náà pààrọ̀ aṣọ ọrùn rẹ torí jọ́ mo ti mọ wá bì eh. mo ti mọ security nìyá yẹn bọ́ọ̀ ṣe mọ wọṣọ ẹ̀ náà rẹ̀. àti bàtà búdọ̀gì náà. ẹ máa wo bàbá alájọ mm. tí ẹ yóò gbà tó ṣe pójú ń lò yín aṣọ lè tí mo wọ̀ yìí tẹ́yìn náà bá ti rẹ́ ti rí paṣọ sẹ́ni aṣọ security ni mo wọ̀. uniform tèmi náà lélẹ̀. mo wọ̀ yìí. àkàrà tó fi ṣe lọ́sìn ni. ẹ eh, ẹ ebi ebi òkú àǹtí rẹ náà ni. ẹ àǹtí mi òkú débi kún ó máa. ọ̀rọ̀ àti bàá máa sọ yìí ó ṣe gbọ́njú náà ọmọjà ni ó ń gbà ògbọ́njú. bẹ́ẹ̀ni àǹtí ẹlá òkú àǹtí ẹlá yìí sẹ. àǹtí mi kankan kú àǹtí mi wọlé máa ń kara mi. àǹtí mi rẹ náà gbàgbà jù lọ gbàgbà lọ́wọ́ ara àǹtí àǹtí mi kankan kú kó ń bolẹ tí màá. àǹtí ayé lókè odò ní máa ń gbàjọ ọtí ìgbọ́njú ń gbà wọn. ayé ẹgbẹ́ ẹgbẹ́ má bàbí sọ̀rọ̀ burúkú. ọmọ ajá rẹ̀ tí ìlàjú ń gbà. ọmọ ajá yóò fowó ni ẹ̀yin wo lẹ́mọ lẹ́mọ. ọmọjó ni ọ. ọmọjó wo lèmi tẹ́ tẹ́ pàrọ̀ àǹkárá tẹ́ sọ pé ẹ̀kíní ẹ̀ mọ̀ pásọ security ni lèmi wọ̀. ọ̀ bá tàn lẹ́nu. tẹ́ ti máa kẹ̀ tán. ẹ máa ma lọ. ó kélékèlè. ó kélékèlè mọ jalè o. ń jalè. mọ jalè owó ìwú o ọrùn wọ̀wé o pàṣẹ géètì. ẹ bẹ̀rẹ̀ lórí ogó yìí náà lọ́rùn wọ̀wé sí. ọrùn wọ̀wé ọ̀sán rú ẹ̀rí. ẹ bẹ̀rẹ̀ ẹ gbàjọ lọ. wàhálà èèyàn orí wèrè tó ju wèrè lọ lèèyàn ò sẹ́wà o. Ah, ah. ṣé bàbá alájọ lélẹ̀ yìí àbí wèrè. àjọlọ ní káwá gbà ẹjọ́ òsì náà bẹ́ẹ̀ mi rò ẹ̀yin lẹ́bàá ká ṣe òkú àǹtí yín ẹjọ́ rírò yìí wọn níjọ́ sinmi bọ́ bá sì sọ̀kà àwọn náà mọ̀ dá lóhùn lẹ́yìn kẹ́kọ̀ọ́ mi ẹ̀mí rédíò máìkì ó yẹ ká lọ fọmáàtì yín ní kọ̀ǹpútà fìlẹ̀jì ni bẹ́ẹ̀ máa rẹ̀ tó ju wèrè wa o wèrè nílé ìwèrè alájọ rẹ o ah, wèrè alájọ gidi. Hmm. ṣé o bẹ́rẹ̀ rẹ̀ nìkan ni ṣé mo bẹ́rẹ̀ àwọn ìgbà tí mò ń sùn tí mo ti wà ní deep sleep mi mo kàn rí ẹni yẹn tó ń fọwọ́ ra mi lára ọmọ mi tẹ̀sí ìgbé àwọ̀ ni mo bá ṣe máa ń ṣeré wa all of a sudden mo kàn fi lọ́wọ́ ẹ̀ ni wọ́n á rí pé ilé ìṣe software adùn èlé ṣorí tí mo fún fọtí tí mo fún fọtí ń rálẹ̀ mú mi can you imagine. Ah, wà lọ ṣé mo ní kó bọ̀bọ̀ yìí ti wọ wèrè ṣá. kò yẹ bọ̀bọ̀ yìí fẹ́ fíńgà mi ni orí tán mi ló ń lọ. ṣùgbọ́n the same thing ló ṣe fún mi. yes he did the same thing to me. the other day mo wà nínú sitting room jẹ́jẹ́ mi ni mo jókòó tí mò ń wo fíìmù mo ṣàkọrí pé nǹkan kan rìn mí láti bíbá and it's coming towards my chest mo tẹ̀wé pé bóyá àbẹ̀gbà mi ò ṣe é jò jábọ́ jábọ́ lé mi lórí ni ìgbà tí ma fi gbójú sókè tí ma wò sọ pé ta ni mo rí òun ni the next time mo gbé gbàjú fún ni ìgbà tí ma fi gbájú bọ́dà kíjọ kí wọ́n má jẹ́ kí ìyàwó mọ́ kí wọ́n pọ̀ pé tí ẹ̀gbọ́n náà ah, ṣé dìdìrín ni bọ̀bọ́ yìí pè wá ni. as in it's so annoying honestly. ṣé o bá jẹ́ ìwádìí àbọ̀mọ́jú títì ni wà kí ló fẹ́ fẹ́ gbọ́ rọ́bìṣì nítorí ọ̀gbìn lọ́hùn kò dẹ́ ṣe ọjọ́ ẹ̀ o èmi ò rí jálẹ̀bí àwọn la tẹ́ ẹsẹ̀ wa lẹ́sẹ̀ tá a wá sí ìgbà tá a wá ń gbé bí tó bá ṣe bẹ́ẹ̀ kò lọ́wọ́ bá fọwọ́ jẹ̀ wá lára kí ṣọmọdé náà wọ́n tẹ̀ ló jẹun bí ẹ ṣé kí báyìí bá fẹ́ kó lé wọ lórí wa gbà fún. Ah, that guy smells I can't even allow him ew mi ò tiẹ̀ lè stand bọ̀bọ̀ yẹn rárá. Ah, ah. ọlọ́mọ tiẹ̀ jẹ́ mi ò tiẹ̀ lè gbà kí kíní burúkú yẹn kókun lè mú lára ó dàbí ebi ó rí bó ṣe wú bí bírẹ̀ tó já bọ́ sómi àbọ̀ àṣà. babe as it is now eh? àárín lọ one week ní by you. a máa máa ni because bọ̀bọ̀ ìbò ṣe ń ba lọ yìí at the end of the day kí mọ̀ ẹ́ pé wọ́n ló máa bá láti ṣe papọ̀ ká kúrò níbẹ̀ báyìí èmi ò fẹ́ lè yí o. Uh-uh. aṣọ́rọ̀ ló sọ lẹ́nu yẹn kí ni six days àti one week jọjọ rẹ náà how many days ló wà nínú one week o. seven days. so àwọn ọ̀rọ̀ six days kí ni babe this guy is up to something o i'm not cut off for this at all honestly me i can't stand this anymore i want to leave i can't stand him. tẹ́lẹ̀ ló sọ one week la máa lò níbàyìí ẹ máa fi yín lẹ èmi á máa lọ. kó bá dẹ̀ wò yín kẹjọ ló máa pàdé ráyé ní tẹ̀tí ń pàdé. mo la ti ń pàdé hm, irú ọ̀rọ̀ wo nìyẹn. tèmi lèmi máa sọ yẹn. torí ibi òde ìbẹ̀lẹ̀ gbára nílẹ̀ kí wèrè bá wà tẹ̀mí lára mẹ́ tó tèmi ni mo ti sọ yẹn. bọ́ọ̀lù mi jẹ́ ìṣòro ìyẹn tó kú bí bírèdì tó jábọ́ sómi yẹn láéláé nítorí ọmọ tó rẹwà náà ló lọ rẹ̀. ẹ pẹ̀lẹ́ o. ẹ káàbọ̀ ẹ pàtàrọ̀. ìyá mi wà nílé. ẹ kò sí ọ̀kan lé mi nìkan mo wà lé. ẹ wà ókè. i'm good. Um, ẹ jọ ẹ màmá bínú. Um, ó ní kankan tí mo fẹ́ sọ fún yín ni. ṣé kìí ṣe pé mo ṣẹ̀yìn àbíyàwó yín ṣẹ̀yìn ṣá. <laughs> ìyàwó mi kẹ ẹ̀yin ó mọ̀ pé ìyàwó mi ò lè ṣẹ̀ tó wà dẹ̀ ṣe nǹkan tó dùn mí gan máa kà sára ni torí pé mo lọ́ọ̀bẹ̀ mm, ẹ̀mí ò dẹ̀ lè ṣe mí mm, ọ̀rọ̀ kékeré náà ni inú mi dẹ̀ máa dùn tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ yẹn àbí tẹ́ bá gbà kò yẹ yín ṣe rí ẹmọ nǹkan tó ń pè ní ọ̀ṣìnàwọ́ tàbúlọ̀ garaya of the whole amount for Yorùbá land àwọn olùkọ́ rẹ̀ mi ló máa ń pè mí bẹ́ẹ̀ wọ́n ní ọmọdé olówó ni mí nílẹ̀ <laughs> Yorùbá ọmọdé olówó ni mí. Hmm, inú tó máa dùn tẹ́ bá gba ọ̀rọ̀ ẹ sí mi lẹ́nu gan because máa fọ́ tún ṣe gan ọlọ́run ọlọ́run because ọjọ́ tẹ́ máa kọ́ wọnú ilé ìtẹ́mi òwe mo kọ́ pé ṣé àlòjọ́nú lẹ́nu yìí ni àbọ́mi ènìyàn ọ̀ ó wọ̀ jábọ́lá tó rọrùn fásilẹ̀ ah, mo dẹ̀ á pé á dà ọ́ tẹ́ bá tẹ̀lé jẹ́ kí n test kan tí. I'm mad. I must be a man. ó yà wẹ̀rẹ̀ ni. ayé mi jábọ́ fìtílátà ṣó lórí burúkú ẹ̀dá ni ó máa tún ṣèyàn gidi o ah, ah, ẹrù gbèmí ò bílẹ̀ mẹ́ ṣe bákùnrin ni ẹ ìwà ọkọ orí burúkú tó wà lọ́wọ́ yín nìyẹn idiot. ẹ wo ẹ jọ torí tọ lọ́hùn ẹ má jẹ́ kí ìyàwó mi gbọ́. kò ní dáa fún ìyàwó ẹ̀dẹ̀ máa gbọ́ ṣùgbọ́n kò ṣẹlẹ̀ nílé tí mo máa jẹ́ lójú. jọ mo fi ti mo mo fi ọ́ ọ́. ní ilé ewọ mi ni ewọ ìdílé wa ni ní ilé ìpínlẹ̀ ilé ìjẹ́ láíláí. ẹ jẹ́ máa pín in wọ́n padà gẹ́ẹ̀tì ọ̀kan. àjọ máa pín irun ilé ìjẹun. èyí bá wá jẹ́ kí inú bí mi máa dá jẹ́ máa jẹ́ pẹ̀lú èpò ẹ̀yìn. cynthia tó ní rí kankan wà láyé òní pẹ̀lẹ́ ìpè. ẹ máa fọ ilé mi yìí àìwọ́ mi ọ̀rọ̀ ẹ má pa àwọn onímọ̀lẹ́yìn. mo wá sí ẹ̀ ọ́ àwọn onímọ̀lẹ́yìn. mo wá sí máa ń pín ìlú láti ṣe ẹ̀ láàjọ. sọ fún ẹ several times pé tó bá ti fẹ́ sùn go straight to the bed wọ́n máa ṣeré go straight to bed o kò lọ sí bedroom o ṣeré o lọ sí kitchen o ṣe everything ọmọ tó kọ ọsẹ torí kò mi hó ẹ tight lálẹ́ àná ni but now I'm sùn má dé hold ẹ tight come here come to me come on baby baby mm-hmm. oh iṣu ẹni bá ta lóko níṣẹ́ là ń dọwọ́ bò ó jẹ́. But now your yam he is ready oní nǹkan kò ṣì bí wá. Ah, irọ́ ni o, báwo ló yẹ máa sọ pé irọ́ ni? Ṣé mo fẹ́ máa parọ́ ni and what will I gain by lying? ó mọ kó tó tiẹ̀ ń bà mí lẹ́rù jù ni pé mo mọ́ra mi dáadáa like ìgbà tí mo ti wà ní kékeré ló ti máa ń ṣẹlẹ̀ sí mi tí n bá làlábà yóò máa ń ṣẹ ni and i'm just not ready to let anything happen to my marriage that's just my fear. ṣé ìwò trust ọkọ ẹ ni. because i trust my husband. o ò trust ọ̀rẹ́ wa náà. babe kí lè tó ń sọ̀rọ̀ báyìí you trust ọ̀rẹ́ wa but àtọ̀rẹ́ mi àtọkọ mi for crying out loud èèyàn làwọn méjèèjì náà ẹ̀jẹ̀ dẹ̀ ló ń flow inú vein wọn and see come to think of it my husband yes i trust him i love him and i know he loves me too but he's not a saint he's not a pastor neither is he an angel so and i'm not ready to let anything affect my marriage i'll do anything to protect my marriage please. okay mo ti gbọ́ tiẹ̀ so kí ló fẹ́ ka ṣe ń sìn. okay thank you that's where you come in ṣùgbọ́n pé láàárín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ìwọ ló yìí calm ló wà reserved so i'm thinking ìwọ máa mọ best way láti sọ fún àwọn méjì tó kú pé okay o you didn't have to tell them the dream but i don't know you just have to come up with something and just tell them okay you guys have to leave that's what matters to me kẹsà fi lé mi sílẹ̀. Mm-hmm. babe má ṣe yẹn o ṣùgbọ́n àgbọ́n ni pé ìka tó bá ṣe lọ́ba máa ń gé ẹni tó lásán ni kò lọ face ó ṣe máa rán mi lọ sí i ó ṣe máa ní kí n lọ bá a. But why are you sounding like this? I was thinking you should be understanding, like you should understand me. As a matter of fact, seven days time I'll only you with because me I'm still enjoying myself. Why does she really alone now? Uh-uh. See, see, see, see, see, see this has nothing to do with you enjoying this place i can always take you guys out somewhere else if possible gan calling yín lọ sóòtọ́ kí if it is all about enjoyment but for me it's all about me saving my marriage and my home because i cannot and i will not allow anybody to destroy my marriage for me. you know what yeah you're in the best position to face her yourself i can't face i can't tell her But mo ṣe fẹ́ face her báwo mo ṣe fẹ́ place her fún lọ́ba fúnra rẹ̀ ọ̀ọ́ kó kún work together kó address and kó ní pé ká kúrò nílé. okay if you can't then you leave me no choice i can go any length and i can do anything just to save my marriage. okay kò sí problem bọ̀ pé kò tí ì lè wà lọ́wọ́ mi ṣe enjoy ara mi ní nice place yìí náà. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kó ohun ká ẹ̀ méjèèjì tí à ń bá ní lájọṣepọ̀ tó bá yẹ kó ń ṣe kò dáa o á bẹ̀tà kó stop ẹ̀ wá tẹ̀sán wọn lé tí wọ́n máa bá ọkọ ẹ̀ lájọṣepọ̀ stop ẹ kò dáa ọ mi ò nífẹ̀ẹ́ sí orúkọ I don't fancy that. Uh fine ó yẹ kí n bínú ṣùgbọ́n mi me ní bínú àti pé òun ṣọ̀rẹ́ tuntun to see me. ìgbà kékeré lèmi àti á ti pẹ́ gan-an ó dẹ̀ mọ́rọ́ àwọn ọkùnrin tí máa man like Joe. She mo ever date ọkùnrin dúdú rí mi rántí pé ojú kan tó ti rí but nǹkan tó bá lóun ṣe ni kò stop. ok tó bá tiẹ̀ wá jẹ́ pé at this stage ọkùnrin dúdú ló wá ń wù mí kí n máa fẹ́ jọ nítorí ọlọ́run ṣé màá wá gọ̀gọ̀gọ̀gọ̀ àwájọkọ̀ ọ̀rẹ́ mi ló ń mi láti fẹ́ nínú ilé tí ọ̀rẹ́ mi gbé pẹ̀lú ọkọ ẹ̀ obìnrin tó bá ń wúrú ìwà bẹ́ẹ̀ yẹn tó ń bá ọkọ rẹ̀ lájọṣepọ̀ nínú ilé kan náà obìnrin táyé ẹ̀ ti bàjẹ́ obìnrin tí ò ní lọ síwájú tí ò dẹ̀ lè ní lọ síwájú táyé ẹ̀ ò lè dá tó jẹ́ pé gbogbo nǹkan ní ẹ̀ báyìí ó máa dàrú mọ́ lójú ni kò ní kọ̀kọ̀ kò ní positive thinking kọ̀kọ̀kọ̀ obìnrin tó rí ẹ̀ ti bàjẹ́ táyé ẹ̀ ti bàjẹ́ táyé ẹ̀ ti wà bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ I really advise you to stop what you're doing. Only people don't want to see. No, no, they go fake me. Na kò tí pépè. No, mi ṣe pé bó ṣe ń ta mí lára ni mo ṣe ń try láti jẹ́ kó yé torí mo wí pé o believe me. A ní àwọn obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ kò lè dá fún wọn. Wọ́n lè rí bùjókòó ayọ̀. Eh, eh, eh, Ó ti tó mi tó bá rí yẹn kí ló dé? Nǹkan tí o bá ṣe ni kò stop. O wá ní obìnrin táyà ìṣirú gidigidi. Táyà ìṣirú wọn yùn. What's that? Èmi ò ṣe ni obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ kò make sense kò ń ṣèwà dáadáa tó bá tiẹ̀ máa ṣèwà ṣe síta nínú ilé kan náà ilé ọ̀rẹ́ ẹ̀ ọkọ ọ̀rẹ́ kò make sense o. mi ò understand nǹkan tó wá ń bìwọ̀ nínú nínú gbogbo ẹ̀ báyìí. ó ń pè ènìyàn aláàbì fúnra rírẹ́ ó tún ń pa fúnra mọ́ ẹ̀dẹ̀ ńlá yín máa ń ṣe. inú mi máa ń ṣe. ṣeré gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ iná ìfọwọ́ ní ká wò ó dáadáa wọn náà ló fà ìwọ ló fà torí báwo ló ṣe máa rò nínú ọkàn ẹ pé kí àwọn ọ̀rẹ́ ẹ kán wá máa bọ̀ nínú ilé tí ìwà ẹ jọ ń gbé ẹ ti jọ ń gbégbé àlàáfíà káwọn ọ̀rẹ́ wa máa bọ̀ kán wá máa bẹ́ẹ̀ gbé fún kí ni ìwọ gan ló jẹ́ kí nǹkan tí o mọ̀ pé èèyàn ò ní jẹ o wá lọ fi rún imú ẹ̀ o wá lọ gbé síbi imú ẹ̀ o ń jẹ́ kí imú ẹ̀ bẹ̀rẹ̀ sí gbóòórùn ẹ̀ bí mo bá gbóòórùn ẹ̀ tó bá lọ di dé mo sọ pé ọ̀rẹ́ mi ṣe ṣìnà I know who I have I trust him he's not that kind of a person kò ń ṣe ṣìnà. bẹ́ẹ̀ni wọn kọ arẹwà wọn ti kí ń ṣe ṣìnà rárá àtọ wọn ṣe ṣìnà o. Eh, eh, eh so you you you you ló fà á but um, notwithstanding a máa a máa wá bá a ṣe máa ṣe ni nítorí nǹkan tí e, téèyàn ò mọ̀ ṣe téèyàn wà lọ́hún téèyàn ń gbé súnmọ́ ó máa ó máa ó máa jẹ́ kó kó kó kó look somehow ìtorí ẹ̀ lọ́rùn wọ́n ṣe ń lálàákàlà tó ń la yẹn pé nítorí nǹkan tó wà lọ́kàn ẹni ló ṣe lárò àlá yẹn pé ọkọ ẹ ń bá ọ̀rẹ́ ẹ̀ sùn àbí àbírú nǹkan bẹ́yẹn tí mo dẹ̀ mẹ́ni tí mo ní kò ní kò ní kò ní ever ní ní sàkání irú nǹkan bẹ́ẹ̀ so a máa wá bá ṣe máa bá ṣe máa yanjú ẹ̀ ni kò sí nǹkan tó jọ i trust who i have. ẹ wo ẹ jẹ́ ká sọ̀rọ̀ ladies to ladies ẹ má gbà o ilé ọkọ yín ni àwọn girls yẹn báyìí ẹ lé wọn tèfètèfè kẹ́lí wọn kẹ́sẹ̀ wọn má balẹ̀ ẹnìkan kò lè gba ilé ọkọ yín mọ́ yín ẹ má gbà fún wọn o. ìyàwó. sá. ẹ wo ẹ má dààmú o ẹ̀yin ẹni ilé ọkọ yín kẹ́ ẹ lé àwọn girls yẹn tèfètèfè bọ́n ṣe ní jẹ́ ká sọ̀rọ̀ ni. tá à ń sọdún àwọn madam lóhùn ẹ fìjà parí ẹ wọn fìjà parí ló ń kọ báyìí máa wá bó ṣe máa pè wọn tó máa sọ̀rọ̀ yẹn fún wọn ní tùbínùbí tó máa tó gbogbo iṣu yẹn lẹ́sẹẹsẹ tí kò fi ní fàjà torí normally your, your house is just supposed to be you your husband and your children kò ní di pé ọ̀rẹ́ kan ń bọ̀ wá báyọ̀ gbé fún kí ni tó bá lè lójọ̀gbọ́n ẹbí tó bá fẹ́ wá kí ọ̀ wá kí mi kó padà ni kò ṣe pé kò kí mi kó wá tẹ̀bà síbẹ̀ kó máa wá bá mi gbé it's not nice so a níṣe níṣe ìjà wọn máa pè wọn explain ọ̀rọ̀ yẹn ẹ̀yìn bó ṣe jẹ́rìí o nǹkan báyìí ni o ló fa kíní lẹ́sẹ̀ o tí mo fi lè ṣe o tí o ní fàjà àwọn náà dé understand ọ̀rọ̀ àkọẹ̀rù wọn ni wọ́ọ́rọ́wọ́ ipò èmi fúnra mi tiẹ̀ ti try láti bá wọn sọ láàárọ̀ yìí mo ṣe pé ìkan lára wọn tí mo feel pé ó wà calm but ó ń sọ fún mi pé àwọn ò lè lọ pé until táwọn bá lò seven days àtijọ́ agree pé àwọn máa lò pé àwọn ṣì yẹn enjoy ọ̀dọ̀ wa ni mi fi mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. àwọn máa lọ wọn máa lọ. ṣùgbọ́n tí wọ́n máa ṣe lélẹ̀ wọ́n á lọ. ó kẹ́lẹ́. Okay, tani. ògèbè sí ni o. ẹ ìbọn ìbọn ìbọn lọ́gbọ̀n ìbọn máa lọ lẹ́yìn tó padà. ọ̀pẹ ni jáde sísan jáde mo fẹ́ rí ọ ni. àyè ọmọ sọlá ìbọn. àyè ọmọ bá sọ kí ni kan kọ ọ̀rọ̀ àṣírí ni. wèrè ni yé ń gbọ̀n yẹn bá fẹ́ sọ̀rọ̀ àṣírí kó lábàá ṣe bí wèrè. sàfànà fẹ́ gbájẹ́ rẹ̀ ni àyọ̀rọ̀ àṣírí kọ́ fọ́fọ́ síbẹ̀ ìgbọ́ tẹ mọ ìgbà téèyàn bá ṣe téèyàn bá ṣe kíní lọ jàre. kiri wele wọ́n ma lọ́ntì ẹ̀ jàre sọ̀rọ̀ ẹ̀ ìwọ tètè wà á ma bọ̀. kíni. kèmí sídà kò mọ bìbí. kíni ẹ mara ni tẹ ẹ mara ni. sọ̀kànná náà gbáyé ọ. kí ló dé sọ̀kànná máa yé tiẹ̀ náà. ìyàrá mọ̀mọ́ rẹ̀ rẹ ni. irọ́ ìyàrá tèmi ni kí ló dé. Okele yóò kàn náà bá fẹ́ gbáyé rẹ̀ bọ́lá tó mọ́ ọmọ mi rí ṣé èyí ṣe yín kí bomi rò lọ́nà mi ṣe lọ́wọ́ ok merci ọtí míìsì sọ̀rọ̀ ọmọ yìí mo fọ́ dànù yé gbogbo nǹkan ni mo ṣe fún tí mo bẹ̀rẹ̀ sí kì báyìí ọmọ ah! sọ̀rọ̀ ọmọ yìí àwọn onítíátà ọmọ nìyẹn kó máa kọ ringington ringington tí èèyàn bá kú ó ní lọ́wọ́. sọkọ̀ lọ́gbà yé mi. ringington tọ́fọ̀ bá ṣẹ̀yàn gbogbo ẹ̀ lórí tó bẹ̀rẹ̀ sí fún mi báyìí. o ti tó ó ti tó. ó kele ọ̀ràn tí ni mo mi sọ fún ọ níjẹta kí mo mú ra lẹ̀ kàn ilẹ̀ mo ra rí. ta ni ń gbọ́ sọ ọmọ bó ṣe wà yìí nìṣẹ́ ó ti fọ́ ọ rí ah, olórí burúkú ló bẹ. ogun fẹ́ pa ayé rẹ ni. ogun fẹ́ pa ayé wọlé sẹ́yìn mọ̀ pé. ayíwọ yá ni kí bọ́lá kókó ni jẹta rẹ̀. ṣé o ti fọ́ ọ lẹ́nu rí. ṣé jẹ̀dí ọ̀gá ìbéèrè mi ló ṣe. ṣé orí kìíní bí orí bọ́tìnì ti bèrè. o ti ẹ pé mo yọ ọ ilẹ̀ kí owó fọ́gà kókó mi kí ni mo fọ́gà lọ́rọ̀ ya mi sọ pé kí ẹ ṣe. ẹ kókó ṣe é tí mo ṣe báyìí tí mo jó sákìtì bàbá lórí wèrè tí mo ah. kí ìwọ náà wàá máa lọ ó lọ sí i ah. aṣọ ìṣe tí ìwọ náà mọ ọ sọrí ọṣẹ túsàn túsàn ọmọkùnrin. òkè bọ́ sí ìwọ olórí burúkú ẹ̀wọ̀n ní kọ́lọ̀ bínú ògùn kan ní ó ní ó ní ó ní ó pa eh, wàá máa lọ wàá máa lọ ìtẹ̀fẹ́ yọ wàá máa lọ wàá máa lọ kọ́ padà wàá rọ̀lẹ́. kọ́ bá lọ sọ̀gbọ́n lágbáyé rẹ̀. jò lọ òkè mẹ́sì jò lọ. òkè mẹ́sì kòkèbẹ̀ sí. kí ni má bà mí lásán yìí ah, kí ló ṣẹlẹ̀. ayé mi ló bàjẹ́. ìwọ náà mọ̀ wò ọsọ ọmọ gbọ́dọ̀ wá bí wo orí nǹkan tó wọ̀ ni wàhálà bí bá lọ lójú títì bẹ́ẹ̀ bá wà nù fẹ́ǹsì àbí ẹ̀ wá rò pé ah kí lọ́mọ yìí ń pọ̀ lọ yìí èyí fẹ́ lè rọ lu kọ́lùfẹ́ẹ̀tì ìwọ orí nǹkan tó pọ̀ ni ó dàbí ó dàbí sálẹ̀ sàbí ń tù. irú ọ̀rọ̀ kúrò ọjọ́ ìyàwó ní ọ̀kadà bọ̀ ẹgbẹ́ ìfẹ̀síwẹ́tì mi ni sọ̀pọ̀dọ̀ lágbáyé rẹ̀. Ah, sọ́ọ̀sì rí ọmọ tó máa fi gbádùn mi hmm. gbogbo pléètì ẹ̀ mo rún ni. irọ́ ni. Ah! so olórí burúkú làwọn tí wọn bá mọ kan kan ọmọ lásán tí wọn yé lápléètì. domi ọ̀dọ́sájì rẹ o èwo lọ́mí sọ ní kílẹ̀tì. má jẹ́ káwọn lámìdé àti líkìsì kan discourage rẹ o èpè àbàṣà àbàṣà bò ibo ní tàbàṣà epo pupa ewé àti kìnnìmọ̀ làbàṣà sọ́rẹ́lì nǹkan nú ẹran ni mo jẹ́ bọ̀ kọ́tọ̀ mu gbogbo ẹ mọ́ àti irun àti èmi sàfẹ́nu fa gbogbo ẹ oh my god kò ní dàbáwọn lámìdé. ọ̀rẹ́ bíṣu ẹni bá ta lóko níṣẹ́ là ń dọwọ́ bò ó Hello, babe. Baby. How are you? good. How you doing? Good, babe. Mm. It's my baby. Kí ló yẹ tó wá serious báyìí? Mm. Màmá bínú bèbí, ṣorí di mama. yìí. Àti last week mo ti ń bá sọ̀rọ̀ tí ó kì í respond but what happened pé time Lenny? so i need to face him. she okay. understand. okay o ti fi lipstick sí mi kẹ. ọ̀gá o eléyìí tó kàn serious pẹ̀lú laptop ẹ̀ bí ẹni pé wọ́n fẹ́ pọ̀ owó jáde fún they ń me you dẹ̀ mọ̀ like rival. Eh? you know anything like that's going to take you away from me i don't like it my god i'm so sorry ma o tiẹ̀ wojú mi o tiẹ̀ bí mi tókè o why are you so happy why are you excited today why is your mood like this. anyways ìgbà tí mo kúrò ní shop i was just feeling like bí um, ẹni pé ó fẹ́ rẹ̀ mí bákan bákan so mo decide láti yẹ hospital pé kí n kàn fún normal check up you know they saying that um, health is wealth you get but i'm not gonna say it's luck because it's not luck to me i'm highly favoured. The doctor ran a test and um, he came back with the results and he said, I'm pregnant. Ah. Ah. Seriously. <laughs> oh my god. For real? Yeah, for real. Joe, how many more? èmi ò tiẹ̀ dúró gbẹ̀yàn because wọ́n ibẹ̀ kàn ń dé báyìí because mo jókòó sọ́fíìsì ọmọ ẹ̀ wọlé bàtà dẹ̀ sọ fún mi pé ah madam o pregnant o mo kàn gbé báàgì mo kàn sáré bọ̀ ẹ madam ẹ dúró ẹ gba result mi mo ní rẹ i just need to go i just need to be like i can't even go <laughs> pregnant tí mo gbọ́ ìrora sọ mo kàn bẹ́ bọ̀ lé mi. Ah, mo ṣe mo pe ẹsẹ̀ àwọn ọ̀rẹ́ yẹn dà mí. ẹsẹ̀ àwọn ọ̀rẹ́ mi dàbí ti báwo kí ló mean ṣé àwọn ọ̀rẹ́ mi ló fún mi lóyún ni. Ah, lẹ́nu kò tí tó wọn wí tán wọnú lé oríṣiríṣi dẹ̀ ti ṣẹlẹ̀. ah baby please don't give me this your yorubaish mentality. Ah, ah. ẹsẹ̀ àwọn àwọn ọ̀rẹ́ mi dáhùn ẹ̀mí tó ṣe wá sí like it's not even up to a week tó dé ohun tó yẹ pé i'm sure pé tí n bá farabalẹ̀ ẹ̀sìn tí n wá padà lọ sọ́dọ̀ doctor wọ́n lè sọ pé kì í maybe like two months or one month plus láwọn tó ẹ̀ṣẹ̀ dé báwo báwo lè jọra wọn ẹ̀ṣẹ̀ àwọn <laughs> ọlọ́run ló ṣe lè kì í ṣe èèyàn jàre. ok ok ok ṣùgbọ́n tó máa ṣẹlẹ̀ sí kí ló ń jẹ́ ṣèkún. ọmọ ṣàṣekún sí. top what. ẹ ẹ ẹ see mr àṣekún there is no àṣekún on this torí ẹ̀ làwọn dókítà ṣe máa advice pé ṣòro tóbìnrin báyìí ṣe nù yín báyìí kóbìnrin yẹn má ṣe wàhálà púpọ̀ nọ́ọ̀dà kóbìnrin yẹn ò gbọ́dọ̀ ṣe wàhálà gbogbo wàhálà ni o àti wàhálà àṣekún àti normal wàhálà every wàhálà so that obìnrin yẹn ò ní go through stress but tóyún yẹn bá ti ń tó like four five six seven months ẹ̀hẹ́n tó ti ń bọ́ sí second quarter any àṣekún tẹ́ bá fẹ́ ṣe ẹ lè ṣe. But right now, you need to take care of me, you need to pamper me, I don't need to do anything stressful. Do you understand, lover boy? Uh, no, Mari. Uh, uh, you can't do that. You won't do that. No way. You will <laughs> stop. Kò máa ń ṣẹjọ́ ẹ̀. Kò ń ṣẹjọ́ ẹ̀ rárá, èmi ni mo fira mi wọ́lẹ̀ èmi ó wá mọ nǹkan tó fọ́ ní jù ó lóun máa lé wa jáde nínú ilé kò tẹ́yìn pé ó lóun máa lé wa jáde ó ti lé wa jáde nínú ilé láì ṣe pé mi ò nílé ti tèmi mo kàn ní kí n sọ fún ẹni o tó yín pé ẹ mọ̀ mí lè ní kó tó di àná ìgbà ilẹ̀ máa ní mo ti burú jù mo ti burú jù ẹ kò sí wàhálà ò ní láti bẹ̀ mí má bọ́ dáǹtì ẹ ọ̀rọ̀ ẹ ṣe àkọ́ yìí ó ṣe. ẹni tí wọ́n rò ó tún fẹ́ para ó ní kọ́bọ̀rọ̀ wá. orin ẹ ló kún tó ní kí wọ́n bá ẹ fa tí wọ́n bá fa tán. hello sweetie how are you. don't baby me kí ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀. àwọn ọ̀rẹ́ mi bọ̀ o gbọ́ nǹkan tó sọ ń sin ní àwọn ọ̀rẹ́ mi i just feel like they are too close for comfort too. So. Come máa lọ then báwo ni wọ́n gbọ́ yẹn mọ̀ pé mo ti lé wọn lọ. I caught one of them wọ́n dẹ̀ ní lé àwọn síta nínú ilé. arẹwà You called one of them baby I don't understand you called one of them so that means pé o number nọ́mbà wọn lọ́wọ́ But àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ tèmi náà ni wọ́n nà. Baby àwọn ọ̀rẹ́ ọkùnrin ni wọ́n ọ̀rẹ́ tiẹ̀ ni wọ́n àwọn ọ̀rẹ́ tèmi obìnrin ni wọ́n ọ̀rẹ́ mi ni wọ́n ìjọ ò labẹ̀rẹ̀ sí ní jọ madam this is getting too much. baby you have my friend's number now. baby hey, baby baby. okay, mi nípa ọ̀rẹ́ àrẹwà ní fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa bá wọn sọ̀rọ̀ máa bá wọn ni níbi tí òótọ́ rẹ wà ìwà tó ń wù yẹn ò dáa o. fúre nǹkan tá a bá ti kọ fẹ́ dà pé kádàrá ni bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ní olówó ní ìjọba gé ọ̀rẹ́ rẹ̀ torí oníkálukú ló ní bó ṣe ń wò wá ṣùgbọ́n má jẹ́ káwọ èèyàn ká máa fi ìwà tí èèyàn kan bá ń wò ká máa fi jọ jẹ́ torí tó bá ti wà nínú àkọọ́lẹ̀ pé bó ṣe máa wù ú nìyẹn tó máa fi kú bó ṣe máa wù ú nìyẹn àmàwò èèyàn á rojọ́ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ mhm. nǹkan tá a ti kọ́lẹ̀ fún náà ló máa padà ṣe títí wá ni pé ká sọ àti sọ́fà rẹ̀ àdèmọ̀ pé tó bá wà nínú kádà rẹ̀ kò máa yí padà déédéé á yí padà ẹni tá a bá ti kọ́ kó máa lówó láyé tó bá ṣe nǹkan kékeré báyìí odò lọ́la owó àwa ìyàrọ̀ àmọ́ ọ̀tá bá ti kọ́ lákọọ́lẹ̀ tó ti wà nínú kádàrá ìpò òní lówó kó ṣoògùn ju àrọ̀ ni lọ a ṣáà máa ṣe mistake ṣáà ni a máa rí pé òun ṣe mí sí pé ah o bá dẹ̀ ti máa ṣe báyìí o ká ló ṣe báyìí ni o bá ti dolówó a ti kọ́lẹ̀ fún pé bó ṣe máa rí nìyẹn àdúrà wa ni pé gbogbo ìta ti bá rẹwà sọ ọlọ́run jẹ́ gbogbo kó yí padà. àmín. You don't need to bother yourself about it. Okay, will you just... Okay. Not like... I hope you know what you are up to. Ah, great. Ah. Alpha, Mua. Why are you standing? Sit down now. No, ṣé nǹkan sọ̀rọ̀ bá kò gbàjókò rárá. Ah, ah. Kí ló bá wá tó fún ẹ tó fi lè um, Oh, you mean my own sugar pie? My own personal egg? Yes. Yeah, it's fine. It's inside. Kò sí wàhálà because nǹkan tí mo fẹ́ wá sọ, mo fẹ́ kọ́ make sure pé wọ́n wà lórí ìdúró kí But seriously babes, kill your fẹ́ sọ fọ́kọ mi tó lè ràn mí sọ? Because mo mọ̀ pé màá dẹ́ṣẹ̀ gan ju bó ṣe ràn mí lọ. Má ọ̀rẹ́, ṣáà kù ẹ̀yin ní ìpínlẹ̀ jọmọ tó ti bá ṣe sọ̀rọ̀ náà. àyíṣọ ìbáàbà. ṣé mo pé ń gbà mí kò kí ń da àwọn ọkùnrin kéèyàn máa go directly lọ́dọ̀ bá jọkọ̀ ọ̀rẹ́ èèyàn ìbọn ọlọ́run mi sì mo mọ bẹ́ẹ̀ mi ṣe máa tò sí lórí ti máa ṣe mú bẹ̀rẹ̀ wálẹ̀ tí màá gba nǹkan tó fẹ́ fún ẹ. never mind ṣàkóbá àyíṣọ ìbáàbà. ń bèrè mi àìsàn wa. Ah. Ah, Mr. Finest. ẹ káàsán ṣe ra ok ẹ kọjọ mẹ́ta. ọjọ́ mẹ́ta. ẹ ọ̀rẹ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé ṣé wọ́n ti last time tá a wá sí ìgbà pẹ̀lú èmi àtàwọn ọ̀rẹ́ mi alábàá yín ṣọlidé. ok yes. èmi àti ọkọ ẹ̀ adọ́lájọṣepọ̀. excuse me. like I'm not getting you. You are the, of course, not my own husband, not Arewa Temi, right? Oh, the mystery of what's I do like the should have We enjoy ourselves and all. Once á discover pé mo do lóyún oṣù So I just come and tell you. Of course, I'm working with him because I'm going to my pool. So as it is now, mo ti lóyún oṣù méjì. think lè fi ìpínlẹ̀ láti ṣe. Hey! I know she must be joking, right? Like seriously, she's she's actually home. She's not talking about you. Um, um, um baby. Hmm. bóyá o rántí ìgbà táwọn ọmọ ìfẹ́ wá sínú ilé lọ́jọ́ sí. Mo ṣàlàyé fún mi kó má because àwọn ọmọdé yìí ṣùnà máa jẹ. And you were right and that was why I had to send them away. So she's wrong, Abi. I can always trust my man. Babes, kí n tún máa bọ̀ mọ́ pé wọn, àwọn kọ́mọ̀kẹ́ mi báyìí. So he knows about everything. Just look at me in the eye and tell me it's not true. Ah, Baby, no, no, no, no. Ayiwa, tell me. Did, did, did, did, did, did you want something? ẹ̀kan náà ni ẹ̀kan ni ẹ̀kan ni. àyẹ̀wò fọyín ọ̀fọ̀ rẹ̀ ló ń bá bọ̀ burúkú lé burúkú yẹn. má ṣe lè ṣe. á jẹ́ mi lé burúkú yẹn. báyìí olú bọ́ọ̀sì. ìmáyà. ìmáyà. ìmáyà. Just tell me, you're kidding. Olórí fọkàn mi. Seriously, olórí fọkàn mi. Òtí mi ẹ wọ́n tú. Ẹ wá lọ́dún. Ṣọlá Ṣọlá ní bàbá fún mi ní àgbọ̀ wọ́n ní tá a bá sọ fọmọ ẹni ó yẹ kó gbà sórí èyí tí ó gbà yẹn ara ẹ̀ ló ń ṣe ọmọ tá à ń bá wí tó ń wa òkè ó fẹ́ parọ́ lójijì nítorí tá a bá bẹ́ orí kò lára títà lè kó padà tán lára ní òun tèmi bẹ̀ ẹ kú olórí burúkú òun súnú lémi ṣé bá o bí mo ṣe lálàyé fún ẹ gẹ́gẹ́ bí ẹni tó bí ẹ mo ní mi ò lè rí ọ̀nà lẹ̀ kí ni pé kò gbàgbọ́ but you decided pé inú gbó ló fẹ́ gbà olórí ẹ̀gbú ló ti fẹ́ máa fẹsẹ̀ tì ẹ́ rìn mo dẹ̀ fi ẹ́ sílẹ̀ ṣebí tẹ́sẹ̀ bá ṣe jẹ tó bá dẹ̀gbò ṣebí wọ́n ló máa dùn èwo tèmi kí wọ́n lọ́dún tó wá tókò sínú ilé mi tó wá sunkún òṣì ikú tó lè mú mi lù ẹ́ pa kí lọ́dún sínú ilé mi you are mad you are totally mad you took strangers into your house ẹ̀yàn táwọn ọmọ yìí bẹ̀yàn lè jẹ́ kó bá ìwọ́n ti rí ẹbí bàbá eléyìí mi ò lè gbà kẹ́yàn wá bá mi nì nítorí pé nínú ìrírí mo ti rí wípé kẹ́yàn máa gbàyàn lálejò kó máa kó ọ̀rẹ́ kó máa kó oríṣiríṣi èèyàn wọlé jàǹbá ló jẹ́ not only for you for your children àtọkọ tó wà tẹjọ gbáyé ayé sínú ilé àkóbá ńlá ló máa ń dà at the end of the day kò tí ì sí ìkọ̀kan tó já síbi ìkọ̀kan tó darí mo wá pè ẹ́ ẹnu yìí náà ni mo fi sọ fún ẹ mo ní don't take your friends into your matrimonial home ó wá kó àwọn ọ̀rẹ́ wá sínú matrimonial home ẹ ẹnu mi rún àbí onísọkúsọ ni mí. orí ò kí. ó bẹ̀rẹ̀ ìdí èlò. káwá sí ẹ̀ lọ́kọ̀ ẹ jẹ́ pásítọ̀ kó wá jẹ́ pásítọ̀ kárẹ̀ ẹ má le okó odindi obìnrin mẹ́ta ìbẹ̀rẹ̀ bára pásítọ̀ ṣe máa le nìyẹn àkọ́kọ́ báyọ̀ tiẹ̀ gba ọ̀rẹ́ sílé we are talking about total stranger in your own house. wò mí dáadáa o sórí bínú ilé yìí bó ṣe tó yìí ibi tó kéré jù rèé toilet space tó wà ń bẹ̀ kò sí fún ẹ rárá. Oh. I won't let you into my toilet not to talk of my kitchen my anywhere in this house. o máa gbé ara ẹ o máa dìde sí i o máa máa lọ. àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n bá yí ẹ̀jẹ̀ yẹn you better go and meet them kẹjọ mo bẹ ṣe máa lọ túnṣe because I told you èmi máa kọ́ ẹ dáadáa mo mọ̀ pé ó ṣe ṣì náà bọ̀ bó ṣe ń ṣe tiẹ̀ ni mo like torí kò gbedele kò fi hùn ẹ́ kò jẹ́ kó mọ̀ mo dẹ̀ sọ tèmi títí títí tí tí n bá fẹ́ wá nílé mọ́mì tó kọ́ náà mọ́mì tó kọ́ mọ́mì ṣọ́lẹ̀ ẹ̀kú tó sùn yẹn bíbí nínú. sọ́dọ̀ mi ò wọ lè jóni lẹ́bi o wa kó lé ọkọ o wa jẹ́ ọ̀ jẹ́ ọ̀ ọ̀rẹ́ àmọ́pẹ́ ọ̀ lè bá mi sọ́dọ̀ gbọ́. tí mo wá sílé yìí mo tún sọ fún oṣù mọ̀ kì í jẹ́ kí n wá mo wá débẹ̀ tán mo bá wọn nínú bomb shot those crazy girls in your own house you are mad you are mad ó yẹ kí n pa ẹ lọ́jọ́ yẹn ni kí lè ṣe mọ́mí wọ́n ti go out now wọ́n ti go and flex láti tètè tètè oṣù mi dédìí mọ́tò mo tún bá ẹ sọ o lẹ́nu mi rùn mo ní strangers in your house tí ọlọ́run bá fún ẹ láǹfààní lọ́jọ́ mi nílé ọkọ mi tó ń lọ torí lè ti bọ́mọ ẹ lọ́wọ́ àwọn tèmi wò yẹn wọn ò ní múlẹ̀ fún ẹ rárá mo ti rí pé wọ́n ti ya wèrè so àǹfààní tó o ní níbi òmíì tó o ti fẹ́ lọ fún ọkọ ni wípé ilé ọkọ tí wọ́n wò yẹn ilé ẹ̀kọ́ ni wọ́n pè ó wà fún ìwọ fúnra ẹ̀ ọkọ ẹ àtàwọn ọmọ tẹ́ ẹ bí any other person ẹ máa jọ rò pẹ̀lú ọkọ ni ó tún wá ní lọ́wọ́ bá tún ṣe rò oníbẹ̀yàn ṣe ń gbàyàn sílé not that not that not that not that àwọn àwọn Bitches. tẹ́mi rí yẹn ibi yóò ní gbèmí àti ẹ̀ o ọlọ́run ni wọ́n gbọ́ you are not gonna stay in this house now girl. mi ò wá kó lé ọkọ o wá jẹ́ ọ̀ mi ò jẹ́ ọ̀. bàjẹ́ tán so ó kọ̀ lọ gbúdúgbúdúgbúdú ní kúlọ́kọ̀ má kò ní kọ̀kọ́ àfi full stop full stop ló fún ẹ inú ilé tèmi kọ́ ló máa gbé sí ẹ́ẹ̀ o fẹ́ gbẹ̀yìn jẹ́mi lẹ́yìn ẹ̀sẹ̀ àbí o fẹ́ bà tèmi jẹ́ kó wá bímọ síbí kí n bẹ̀rẹ̀ sí ní tọ́mọ ọdún wo ni mo ti tọ́mọ gbẹ̀yìn look at your age ọdún wo mo ti tọ́mọ gbẹ̀yìn mo bèrè lọ́wọ́ ẹ̀ ni ibòmíì ló máa lọ bí ọmọ yẹn sí o ti lẹ́yìn lẹ́sìn ẹ̀ tó bá délé ọkọ bòmíì kó o ṣe bẹ̀rẹ̀ o now get up get up. àbúrò dìbò bẹ̀rẹ̀ rẹ̀. He's running out. Get up. Did I not tell you? Wọ́n ní wọ́n ń gbàgbé jò sílẹ̀. Don't you take strangers. Àbùkù ló máa ń gbà. Àyàn tó wọ̀ rí only because they are your friend. Now you want to. Àbí dá bàtà. Wọ́n rò pé ṣépè fún ẹ. Idiot. Orí ẹ ló kún tó ní kí wọ́n bá ẹ fà tí wọ́n bá fà tán ọ̀rẹ́ ò gbọ́dọ̀ ké torí wọ́n ló pa lábẹ́ wá alábẹ́ wá arẹwà ọkùnrin. Is a fine man came to see. ààrẹ arẹwà ọkùnrin. ìkúnjọ gẹ̀dẹ̀ ó ń redí. ó ń pè ènìyàn aláàbì fúnra ire. ó tún ń pa fúnra mọ́. But now I'm going to my jade oh. And you think it would not hit Ẹni àgbójú òkunlé ọ̀jẹ̀ ni ọba Wọ́n sọ fún ẹ but òní gbọ́ Òun ojú mi wá lójú mi rí oh, Can't you see, can't you see